time moment with Kivo Creamer. Kivo Creamer. If not see Papa Garita. Kivo Creamer. Uncle Timo. tí kò lábàwọ́n ni ìfẹ́ ìyá jẹ́ bẹ́ẹ̀ kò sí ohun tó dùn tó bíi indomie alájẹpọnu lákànlọ́ nítorí náà fi ìfẹ́ hàn pẹ̀lú indomie. Hi there. My name is Mercy Johnson Okoje. My name is Joke Silva. Hi there. I am Apricot. Doctor. My name is Chef Winnie, aka Delicious Food. It's your boy Cruise with Joe. I love cooking. And my choice of cooking oil. And my choice of cooking oil is palm oil. Is Power oil. My choice is palm oil. Use Power Oil. It's triple filtered. It contains omega 6 and 9 and it's fortified with vitamin A. Plus, it comes in different packs and sizes so you can afford it without breaking the bank. Power oil oil. You're listening to 105.9 Fresh FM. ẹ̀lẹ́ níbẹ̀ mo kí gbogbo ẹ̀yin ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà wípé a kú pọ̀pọ̀ sísìn ọdún tí ń bẹ lóde ara rẹ̀ láàfin ṣe o ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ àbọ́ládé sàlámì ló ń kí gbogbo wa. kérésìmesì ọdún dé báyọ̀ fálékè lórúkọ tèmi tí gbogbo ayé mọ̀ sí kàkàkí olódùmarè mú kí yín ó pé a kú ọdún kérésì ọ̀pọ̀ rẹ̀ la ṣe lókè pẹ̀ Merry Christmas! Hello, this is Merry Gift Sunday wishing you a Merry Christmas. òjòjò ní sọ́wọ́ kọ́ má lè nájà kókó kó báyìí le akẹ́yìn ta n le akeyin káàkiri àgbáyé pé a kú ọdún a kú ìyèdún ọ̀pọ̀ ìlàsì lókè pẹ̀ Ismail Agboola Jboy olóńkìá pé akú ọdún akú yèdùn. ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ mọ̀ọ́bì lórí àtẹ mo ń fi àkókò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ kan ní fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn páàkù pọ̀pọ̀ ṣinṣin ọdún kérésìmesì tó wọlé dé ọ̀pọ̀lọpọ̀ ọdún là á ṣe láyé àti láàyè ìdẹ̀ra ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa bọ̀ látẹ̀yìn wá kò tí ì tó ẹ tún máa gbọ́ wa nìṣó àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ ambassador dr olùtayọ̀ falẹ́tì òkèlọ́lá lórúkọ mi Mommy Gio. I am Lulu Fatuju, and I'm wishing you and your loved ones a Merry Christmas and a Happy New Year. Àmàdúpẹ́, àdúpẹ́ àdúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé tẹ̀ ń gbọ́ wa láti ìgbà yìí wá. A kú ọdún kérésìmesì tó wọlé dé wẹ́rẹ́ yìí lágbára Ọlọ́run. Ọdún ìdùnnú, ọdún ìgbéga ni ó jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa èmi Sanjọ́ Ògúntóyè ẹwà èdè ni mò ń kí yín wípé ẹ kú ọdún o ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé orúkọ tèmi ni olúṣọlá ọlágúnjú mo kí yín wípé a kú ọdún kérésìmesì ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún láyé. àròjinlẹ̀ ló kọ́ mi àyàn gidigbo tí ń kó gíbèlú ọgbọ́n kí gbogbo lóye àti ọmọ náà lè jó mo fẹ́ fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé a pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún kérésìmesì o lágbára ọlọ́run àṣeyíṣàmọ́dún eléyìí plenty òrèké fresh ló ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ kan nìyí wípé a kú ọdún o a kú ìyèdún ọdún àyàbò fún gbogbo wa o láṣẹ Elédùmarè ẹ ṣé o tẹ̀ ń gbọ́ wa. wọ́n ní ọdọọdún làárọ̀ rogbo ọdọọdún làárọ̀ haúsá ọdọọdún làárọ̀ ọmọbì lórí àtẹ èmi ọmọ yín olólùfẹ́ yín àtàtà Faisal Olúwakẹ́mi Dọ̀kítọ́mọ̀yẹ ọlọ́njẹ̀dá lọmọ tí ò lè daṣọ rẹ̀ tó ṣe pọ́lọ́ ọba náà ní ṣan gbogbo mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa kú ti oríire àjọ̀dún ọdún kérésìmesì èyí tó kò lọ́dún yìí ọ̀pọ̀ rẹ̀ láṣẹ lókè pẹ̀. èmi olúwatósìn adéwìyí ni mò ń kí gbogbo yín ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì fresh fm pé a kú ọdún a kú àmójúbà ọdún kérésìmesì àsìkò ìyèdún ẹ̀mí wa aṣọ̀pọ̀ ẹ̀ lókè pẹ̀ àmì àṣẹ. orúkọ mi ni Ramat Kájọlá Ọlánrewájú mo ń fi àkókò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì fresh one zero five point nine fm ilé orin challenge Ìbàdàn kú pọ̀ pọ̀ ṣiṣan ọdún kérésìmesì ọ̀pọ̀ rẹ̀ láòṣe lókè pẹ̀ àmì. ẹ jọ ta ló gbé chicken ní bí ẹni tó bá gbé chicken ní kó gbé sílẹ̀ o. ago ọdún ago yèdún ọ̀gbọ́n ẹ̀ la mọ́jẹ láyé ẹ̀mí méjèèjì ànígún owó olúayé gbogbo àwọn àmọ̀tẹ́kùn pátápátá àti olúayé gbogbo onímọ̀tòkà àbàtà èmi gangan ni jìgọ́sà jìgọ́sà international. <laughs> and this is your early flex day wishing you merry christmas and a prosperous new year laolu ayefẹlẹ ẹ káàbọ̀. akínwálé fàṣàṣe wiseman lórúkọ tí mò ń jẹ ẹ kú ọdún ẹ kú ìyèdún wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ máa jẹun kẹ́ ẹ máa yó túmọ̀ sùúrù ní sẹ́yìn léṣe. láti mi ti gbé ráìsì àtẹ̀wà wá á jẹun ọdún wàhálà ẹ̀gbọ́n gbogbo yín ni ẹkú ọdún ẹkú yègùn èmi kọrin dé dj bright ló ń kí yín o aṣọ ní ẹ̀mí yìí àṣẹ mi ò ní kúkú náà say i love you. hello dear my name is mercy benjamin alegbele but you can call me your all-time favorite aunt mercy and this is me wishing you a merry christmas and prosperous new year remember aunt mercy loves you fresh fm loves you bye bye. orúkọ mi ni ẹni ìtàn olùṣègùn bámidélé yìí òbí mú kí gbogbo olólùfẹ́ ìkànnì yìí pé a kú ọdún àkú ìyèdùn ẹ̀mí wa ṣe púpọ̀ ẹ̀ ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa o shalom. ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ yín ká ayé fẹ́lẹ́ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń gbọ́ fresh fm tẹ́ ń gbọ́ blast fm tẹ́ ń gbọ́ tiwantiwa mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣeun ẹ kú àdúró tì wá a kú ọdún a kú ìyẹ̀dún ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé ìwòyí ẹ̀mí àníkún owó àníkún ọmọ tó ń ta láàfíà tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ẹ ṣeun o àjọṣe wa ò ní bàjẹ́ àgbà ò ní lọ nígbó fẹ́tù ẹ̀tù ò sì ní lọ nígbó fágbà àjọ lo ilẹ̀ igbó jésù olúwa wa àmín.

ìkéde ìròyìn kan fẹlẹ̀ káàkiri ilẹ̀ wa láti inú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh, lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five ṣe bòmílà kò dẹ̀ ṣe ta mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM Ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa jáde fún tòní ìròyìn kálẹ̀ kákọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. Messi. kérésìmesì dé kérésìmesì dé ìgbọ́n àbí olùgbàlà kan fún wa dim dim dim ní ìlú Bethlehem dim dim ẹni tí ọjọ́ bá dé <laughs> bẹ́ẹ̀ ni o ti bọ́ládé tó ti fìfẹ́ ti sí. <laughs> ìfẹ́ ti ìfẹ́ ni ó yẹ ká sí torí pé ṣe mọ̀ ní gbogbo ah. ẹ̀ jùlọ kásámọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọpẹ́ ni o kèsè owó ni o cash crunch ni o ah. ọ̀dà owó ni o hmm. oúnjẹ gbẹ́rù lókè síbẹ̀síbẹ̀ olúwa ń bẹ pẹ̀lú wa síbẹ̀síbẹ̀ olúwa ń bẹ pẹ̀lú wa ní nàìjíríà àwọn èèyàn fa èsùn ọdún wọ́n fà ya ah. yànnàyànnà ní eh, alẹ́ àná o wọ́n dúró lónìí mo ní àṣẹ wọ́n ti ẹ̀rẹ́ kẹ́lẹ́ mu kérésì kí kérésì ẹ wá dúró bí kàṣẹ pé ìtagbẹ̀ àṣẹ táwọn ti ẹ̀gbẹ́ dọ́dọ̀ yín. àní ibi tí ah, Ìlọrin ló yà mí lẹ́nu jù àwọn tí wọ́n sẹ́ndì fídíò láti bẹ̀ tí wọ́n ń ṣe fàájì rẹpẹtẹ níbí iná ah, ah. ló ti da. iṣu eh, adìẹ ta rò pé yóò dá páro iṣu adìẹ ò dá páro. Ah, bí wọn ti ń ta kan ní tọ́kì wọlé ní mu ni à máa jẹ ẹ kú ọjà o <laughs> wọ́n ní o tẹ́ẹ̀ tẹ́ẹ̀ ẹ ríran ríra wọ́n ní àdúgbò lọ́dọ̀ ọlọ́run ọba náà ni nítorí pé ipòkípò tẹ́ẹ̀dá bá wà ó yẹ hmm. kó máa dúpẹ́ ni àwọn kan ni wọ́n ń wọ ọdún kérésì lọ́ọ̀kan mo ò sínú àwa tá à ń ṣe báyìí. wọ́n parí. mi àbá mọ nírò yóò mọ dúpẹ́ ni o hmm, fún hmm, ọlọ́run ọba hmm. ipò kíkò tẹ́dà bá wà ẹ̀já mọ dúpẹ́ ni o nítorí pé ọlọ́run tó dẹnu ń bùnbùn ó ti mọ̀ pé àkókò fi nǹkan kan bọ̀bẹ̀ náà ni. ó jẹ́ pé ọdún yìí àní fìbànújẹ́ ṣe àmọ́ wọ́n ní bó ti wù kó oòrùn òmu tó sánmọ̀ dúdú díẹ̀ kò lè mọ́ wà ipò tó bá wá ká ẹ̀ mọ́ tó yẹ pé ibẹ̀ ni kọ́lọ́fín ibi tí ń bà yín lọ́kàn jẹ́ hmm. ọlọ́run yóò bu tútù síbẹ̀ ọlọ́run ọba yóò mú ìdùnnú dé bá ẹ wà ní kángogo sí ọdún tuntun èyí tí ń kálẹ̀kùn yìí inú yàtà ètò ìlà àfẹsẹ̀ ọdún ọ̀hún ẹ wo ìròyìn ajá balẹ̀ ló dé bá yín o hmm. gẹ́gẹ́ bí ìṣe wa àní sọ pé torí pé ọdún bẹ̀ lóde ká mọ̀ fún yín ní ìròyìn àfẹ́kẹ́tì yín ó de ẹ máa fi etí kan ẹ máa fi gbọ́ wa ẹ sì mm. máa fi etí kòkó ẹ máa wò ó bí èyí tẹ̀ ń dín lórí náà mm. bí ò ṣe ní jóná kò ní jóná àwọn ò ní jẹun tó jóná o mm-hmm. ọ̀rọ̀ pé kò sí iná dídá ń bẹ̀ mọ́ sọ fáwọn ọ̀rẹ́ mi kàdá wá wá wá wá má bàa sọ má bàa sọ kọ́ńtà náà sí o ọ̀rọ̀ kò sí iná dídá kí ni iná dídá bẹ́ẹ̀ o bàbá ah! ti ń kú omi kan a máa kejì ibì kan ibì lọ kejì kiri yóò wá ó yòó ibi tí ó yà lọ́pọ̀ nínú gbogbo òwe ìròyìn láàárọ̀ tí ò ní ìkíni kú ọdún ọ̀pọ̀ ń bẹ ìgbà mo gbé nàìjíríà tí mo ní èyí ti jẹ́ àbí wọ́n fẹ́ bùn ọdún bẹ̀ ni hmm. lówó de gbìnrín mo ní ẹ lẹ́ àwọn ẹni ẹlẹ́ni wọ́n polówó ọjà náà òwe tọ́pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ náà ni i need the nation Uh, Vanguard àti Punch kọ́hún ibẹ̀ lọ́wọ́ tiẹ̀ ń bẹ̀ ọ́ ìròyìn àkọ́kọ́ èyí tá a gbé ń bẹ̀ látàrí ti yàtàyòtò ọdún kérésìmesì ẹ mọ̀ sọ pé kò sí yàtà yòtò mm. yàtà yòtò ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lọ́tàn ná ààrẹ wa Bọ́lá Tinubu ó lóun mọ bí ta ṣe rí o àwọn ọmọ ọba yín wọ́n yọ̀ sí ni títí títí tààrà ó fi dẹ̀ wá hmm. lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n yọ̀ sí òkè hmm. àwọn gómìnà gómìnà Jonathan Atiku Akpabio Saraki Fáyẹ̀mí Ọláyípo Ashim kábíyèsí olùbàdàn náà àwọn náà kí gbogbo ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà kú ọdún kérésìmesì mm. ẹ jẹ́ mú láti ọ̀dọ̀ ààrẹ wa bọ́lá tìǹbù ó ti sọ wípé àwọn mọ̀ o pé ohun ohẹ́ lára ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ṣùgbọ́n títa ríro làákọ̀lá o tó bá ti jìnnà tán báyìí yóò doge ni wọ́n làwọn mọ̀ pé ẹsẹ̀ ń ta ọmọ nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ní sì ń kérora ṣùgbọ́n àwọn ti mọ̀ wípé ó di dandan àwọn tí àwọn ń pe alákàrà wọ́n ní bẹ́ẹ̀ ọ̀bá tó bàbá lọ́mọ ṣe kì í pe alákàrà ọ̀ àwọn ti mọ̀ pé bí nǹkan ó ṣe ríre àwọn nǹkan kọ̀ọ̀kan táwọn ń fàyọ àwọn ọmọ tí bọ̀ bẹ padà díẹ̀díẹ̀díẹ̀ tara ó fi dẹ̀ wá ni wọ́n ní àwọn àwọn ìlànà kan táwọn ń pè ní reforms ọ̀pọ̀ dandan wọn ò gbọ́dọ̀ mọ̀ ṣe ni wọ́n ní tí àwọn ọ̀bá ṣe é ẹ wo ojú kan náà náà ní ọjà sí mọ́ta láwọn ìmọ̀jọ pẹ́ńgbá ibì kan náà ní ọjà sí o wọ́n ní kí orílẹ̀-èdè nàìjíríà ká lè bá a padà bọ́ sí àsìkò ìgbà tí nǹkan tún rọ̀ wá lọ́rùn pẹ̀sẹ̀ yìí náà lọ́fà o wọn náà mọ̀ pé ọdún kérésìmesì yìí léyìí tọ́wá yìí ó tún ti fún aláǹfààní láti tó mú ìrètí míì wá pé síbẹ̀síbẹ̀ ọlọ́run ọ̀gbàgbé wà ní orílẹ̀-èdè nàìjíríà ká rántí o pé ẹni ọdún bá wá bá ń lé ayé tẹ́ ẹ bá wà lókè ìpẹ́ bẹ́ẹ̀ bá rí nǹkan jàjẹ́ ẹ rántí àwọn èèyàn tí ó ní hmm. ẹ mọ̀ ṣe ní kòńkó làwa sojú ẹ mọ̀ sọ pé àwa ti yó ebi ọ̀bá àpọ̀mọ ẹlòmíì bẹ́ẹ̀ bá ní ẹbùn ẹlòmíì jẹ́ o ẹ̀kọ́ tí ìgbésí ayé Jésù Kristi léyìí tí ó kọ́ wa nù wọ́n sọ pé kẹ́ ẹ wá máa ṣe àdúrà kẹ́ ẹ máa ṣe àdúrà torí àwọn èèyàn kan àwọn ní òsùn tàwa ń sùn àwọn ọmọ iléeṣẹ́ ológun ni ààrẹ ń bá wí pé àwọn eléyìí ò lójú oorun kankan o wọ́n ní àwọn ní ń dáàbò bo orílẹ̀-èdè nàìjíríà gbogbo bíkíbi tí wọ́n bá wà kí ààbò ọlọ́run kó máa dájú lórí tiwọn náà ẹni tí í ṣe ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè nàìjíríà Dr Goodluck Jonathan ó náà ṣàfi iṣẹ́ ìkíni kú ọdún ránṣẹ́ o sí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n á kọ́kọ́ kí wa pa àkú oríire náà ni o àti gbogbo ọmọ nàìjíríà ti ń bẹ ní àgbáyé fún ti ọdún kérésìmesì tó hmm. sojú ẹ̀mí ọwọ́ ọpọ́ ojú èèyàn ti ẹ̀rọ dún wọn ló tó ọpẹ́ gangan o Jonathan sọ pé ìfẹ́ lọ́yẹ ká mọ̀ pín káàkiri báyìí bá àti ẹ̀wá rí nǹkan kan míì wọ́n ní àárín míì nàmówó ẹ mọ́ sọyún mọ́ bí owó ọ̀bá sí lápò tẹ́mi bá ń bẹ̀ tálàáfíà bá wà ẹ wá mú ìfẹ́ ẹ máa pín káàkiri kẹfìfẹ́ hàn sí ọmọlàkejì yín ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀jẹ̀ wọn àtọ́ sàràsà lọ sí ọ̀dọ̀ ti àtìkù alhaji atiku abubakar ti ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó tún díje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp alhaji atiku abubakar kí ọmọ nàìjíríà pé ẹ sáà kó ẹ faradà ẹ̀kú gbẹ́ngbẹ̀lẹ̀ ẹ̀kú bí wo nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè wa nàìjíríà pé ara ò ní níyìn pé ìran ọ̀gẹ̀dẹ̀ kì í sunkún àti dẹ̀ ara ò ní ní ọmọ nàìjíríà wọn ní ká mọ̀ gbà pé a máa fi ọdún yìí dún ni o pé sáà yìí sì ń bọ̀ wá ré kọjá lọ mm. táàtùn á bọ́ sínú gbẹdẹmukẹ ní orílẹ̀-èdè nàìjíríà ká sàmọ̀ sí àdúrà ni o ká mọ̀ sàdúrà mm. ká sì ṣiṣẹ́ pọ̀ fún ìrẹ́pọ̀ àti ìdàgbàsókè orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba lẹ́kàn balógun wọn kí gbogbo kìrìsìtẹ́nì a gbogbo ẹni ọdún bàbá lókè pẹ̀ pé ká máa rántí o àwọn ẹ̀kọ́ tá a kọ́ nípa ìbí jésù kristi léè tí ọ̀fà tá a fi ń ṣe àjọ̀dún kérésì ní òní yìí eléyìí lọ́wọ́ àánú iṣẹ́ kan èyí tí fi síta ló kọ kábíyèsí látọ̀dọ̀ ládélé ògúnṣọlá lánàá ni bí kábíyèsí ti sọnù wọ́n mú wá sí ìrántí wípé ìbí tí wọ́n bí jésù kristi wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lámọ̀rí kọ́ bẹ̀ ìfaradà sùúrù àti ìfẹ́ àwọn iṣẹ́ ń pọ̀ ẹ̀jẹ̀ mi ò sẹ́rí padà kí òkìkí kó tó náà gbé lápá ọ̀dọ̀ rẹ̀ ń bẹ̀ ó jọ ń pé ohun tí ó kọjú sí àwọn ìwé ìròyìn tí o mú ẹ̀yìn lọ́kọ sí tìǹ torí tọ̀ ọ̀tọ̀ ni tí ọ̀pọ̀ àwọn ìwé ìròyìn tí èmi mú lọ láàárọ̀ yìí ọ̀tọ̀ ni tí ń wí o uh-huh. lórí ọ̀rọ̀ pọ̀pọ̀ sísìn kérésìmesì ọdún tó wọlé dé wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú labour wọ́n ní ẹ pé inú fìfo ni ọmọ orílẹ̀-èdè nàìjíríà fi ń ké aleluya tí ẹ sì fi ń kí kérésìmesì hmm. àwọn èèyàn kan gba kámúngboro ni ní ẹ ń pè tọ ẹ ṣáàjà mọ́ dúpẹ́ ẹ̀mí ọpẹ́ ẹ̀mí nìkan ni ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń dúró ní kérésìmesì tọdún nítorí inú gbẹ ẹnu gbẹ ojú gan kóíkóí ní ah. látàrí bí àwọn nǹkan tẹnu ń jẹ ṣe ti gbẹnu òkè rẹpẹtẹ rẹpẹtẹ lókè téńté ẹ wọ́n pé ọ̀rọ̀ bí nǹkan ti wọ́n lásìkò kérésìmesì ti fọ́ nǹkan mọ́ ọ̀pọ̀ àwọn kìrìsìtẹ́nì lọ látàrí bó ti jẹ́ pé nọ́mọ̀ ní kálukú yá lọ rè ń gé bàbá ẹ bá ń gé one five níwọ̀n ìgbà tí adìẹ adìẹ tí ó yẹ kí wọ́n pa ó ti wọ́n ẹnìkan ò lè rà wọ́n ní ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fì sí ẹ̀ka bíi tí ó yẹ kí wọ́n ti ṣe kérésìmesì ìyún àwọn ọmọ ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ wọ́n ní wọn ò lè ra díẹ̀ ọ̀pọ̀ wọn ò lè rà námọ̀ àti pọ̀nmọ́ tó ń ti ẹja òun ni kálukú ń gé sísàsùn hmm. ẹja ló bẹ́ẹ̀ ẹja ló bẹ́ẹ̀ hmm. bákan náà ni àwọn èèyàn kan eléyìí tí wọ́n jẹ́ èkànkùgbù ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ti kàn sí pé tọ̀ ẹ̀yin náà bó káàdì fáwọn tí ò ní ẹ̀yin ti ní ẹni ọlọ́run ti bùn ẹ̀ẹ́dì ó bùn ẹni tí ò ní nǹkan kan ẹ̀ ń bá ní ẹ̀dì ẹ̀ méjì ẹ̀ẹ́dì ó náwó sára ilé ẹ̀ tí ò ní kan ẹ̀ ń bá sì ní mẹ́ta kó náà pin kọ́ kárí ilé ẹ mọ̀ ṣe bámúbámú mo yó o èmi ò mọ̀ pé ebi ń pọmọ ẹnìkan kan lásìkò kérésìmesì tọdún ni ẹ jẹ́ olùfẹ́ ara yín gẹ́gẹ́ bí jésù olúwa wa ti jẹ́ olùfẹ́ àwọn ọmọlẹ́yìn ẹ̀ bákan náà ẹni tí í ṣe bíṣọ̀bù jọ àgìdà kan náà sọ̀rọ̀ ó pé ẹ wo bí bí ayé bá ń yí àmọ́ bá ayé yí ni o bí ìgbà bá sì ti ń yí lórílẹ̀‐èdè nàìjíríà àwa náà gbọ́dọ̀ mọ bá ìgbà yí kí ẹnikẹ́ni kọ́mọ̀ ṣe jẹ gbèsè ní àsìkò pọ̀pọ̀ ṣìnṣìn kérésìmesì yìí ẹ yí sí ọ̀rọ̀ ọrọ̀ ajé ibi tí ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà bá ti yí sí ibẹ̀ ní kẹ́yìn náà ó yí ìgbésí ayé yín sí o ẹ mọ̀ pé fẹ́ ṣe sáárì mi kẹ́ fẹ́ gbé gẹ̀ẹ́sì pé èmi mọ̀ wà ń bẹ̀ bí èèyàn dán o yóò dán tán o hmm. abánidá ò sì ní báni débẹ̀ mọ́ ni bàbá eh, bíṣọ̀bù ju àgùdà ìyẹn sọ ìròyìn tó ní í ṣe pẹ̀lú kérésìmesì pọ̀ àmì èyí tó pọ̀ jù bẹ́ẹ̀ ọ̀kan rèé náà lọ́wọ́ ọ̀sàlẹ̀ pẹ̀pẹ̀ níta gbangba ìwé ìròyìn Vanguard ti ń pé nínú òkùnkùn bírímù bírímù ni ó ṣeé ṣe kí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ti ṣe ọdún kérésìmesì ǹjẹ́ kí ló dé wọ́n pé ò sí iná gbogbo bí ni kò ti sí iná bẹ́ẹ̀ bá rí iná kan tó tàn nísìn ẹ tọ́ lọ ẹ rí i pé jẹnẹrétọ̀ ni ó tàn láwọn abẹ̀ tí iná fi tàn pẹ̀lú bó ti jẹ́ pé pé àwọn ti ti ṣàwárí iná tuntun eléyìí tó fẹ́ẹ́ tó bí ẹgbẹ̀rún mẹ́rin ó tún lé megawatt ṣùgbọ́n tó jẹ́ pé síbẹ̀ náà ọ̀rọ̀ la gbọ́ àárí ṣíṣe ẹ̀ ẹ gbọ́ àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí bá a bá dé part two ìròyìn ajá àbálẹ̀ fún ti òwúrọ̀ òní ọ̀dà o ìròyìn ajá balẹ̀ ilẹ̀ ń gbọ́ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ látẹnu òkèké wípé ìròyìn tí ò fi bẹ́ẹ̀ jọra wọn náà ní bẹ́ẹ̀nbẹ́ hmm. èyí tó kọjú sẹ́nìkan ó kọ̀yìn sẹ́lòmíì nínú àwọn ìwé ìròyìn èyí tó jáde lónìí ni hmm. a kàn gbọ́dọ̀ sọ fún yín wípé kò sí ròyìn tó nǹkan nú àwọn bébà eh, tá a mú wàtà àkózigi àkózigi sí i àkóbó <laughs> ni kó lè bá a dùn eh, dáadáa létí yín all right gẹ́gẹ́ hmm. bá a ti ń ṣọdún kérésìmesì yìí àwọn ọ̀rọ̀ míì náà kò sàìmọ̀ jẹyọ lójú ìwé ìròyìn pẹ̀lú ọ̀rọ̀ kan tó jáde látẹnu IBB hmm. Ibrahim Badamasi Babangida ti sọ̀rọ̀ jáde nínú ìwé ìròyìn ẹni tí í ṣe ààrẹ ológun tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀gágun àgbà tó ti fẹ̀yìntì Babangida Ibrahim Badamasi ó sọ ọ́ ó ní ìtàn ò ní gbàgbé òun hmm. kódà bẹ́ẹ̀ bá ti ń sọ àrọ́bá ẹ mọ̀ ọ̀rọ̀ tẹ́ mọ̀ bá ń bẹ̀ ni pé mo ṣàkóso ìjọba ọdún mẹ́jọ tí mo lò ah! hmm. àkọsílẹ̀ gidi iná ni ẹ fi máa rántí mi nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò léyìí hmm. tí àwọn kan tí wọ́n ṣe fún ní èlò mina lọ́hùn-ún ní ìpínlẹ̀ Niger wọ́n ní gẹ́gẹ́ bí ó ti ń sọ ó sọ pé òun fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá àwọn ìpẹ́rẹ̀ àwọn ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè yìí táwọn náà tí wọ́n ní lérò ọkàn páwọn darí orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n wá ìfẹ́ àti e, ìyọ̀ǹda àwọn aráàlú dáadáa hmm. kí ó sì jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n láwọn fẹ́ ṣe àkóso lé lórí ó yẹ wọn o kí wọn ó tó kán lu odò torí nàìjíríà hmm. tó nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ó ní nínú ìṣàkóso tòun ẹ mọ̀ ọ́ sọ wípé ìṣàkóso tòun o ìlọ́wọ́gilé ìbò June twelve nineteen ninety three hmm. lè ti gbogbo ayé gbà wípé ẹni tí í ṣe gbajúgbajà olókoòwò ní ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà olóyè moshood kashimawo láwálé abiola pé ńlọjàwé olúborí táwọn èèyàn sì mọ̀ pé ìbò yìí kò ní kọnu nǹkan kankan kì í ṣe gbẹ́gbẹ́ nínú ìtàn orílẹ̀-èdè nàìjíríà hmm. babangida ló sọ pé lára àwọn nǹkan tó ń ṣe dáadáa ni pé torípò mọ̀ pé òun ti dá nàìjíríà mọ̀ kó òun tó bọ́ bẹ́ẹ̀ ó ní òun sì ní àwọn ọ̀rẹ́ yíká orílẹ̀-èdè nàìjíríà hmm. tí àwọn náà mọ̀ pé tóun ṣe lákòókò ìgbà tóun wà níbẹ̀ nígbà tí ọjọ́ bá ń gorí ọjọ́ tí àkókò ń gorí àkókò ẹ mọ̀ pé àṣọkùnrin àṣọṣe dáadáa wọ́n wá abilé pé ẹ sọ ọ ẹ lámọ́lẹ̀ àbí wọ́n ní àlá òní bọmọ lẹ́rù kọ́mọ lè rọ̀bọ bá ti rí iná ní kẹ́ ẹ sọ ó ní àkọ́kọ́ nọ́mbà one ní pé òun sin nàìjíríà pẹ̀lú gbogbo agbára tó ní pátápátá ọlọ́lẹ̀ mọ́ tẹ́ ẹnìkankan lọ́rùn ó ní ṣùgbọ́n ọ̀tẹ̀ ń lọ́rùn pé yes ìtàn ló kù tí ọmọ wa jọ́ọ̀jì mi hmm. tí wọ́n sọ pé eh, ọkùnrin ká lè wí ń pa tiẹ̀ bó ṣe wọ́n tó lè ṣe O ní àwọn èèyàn tó yẹ kí n bá ṣe pọ̀ ó ní mo bá ń ṣe àjọṣepọ̀ dáadáa tí nǹkan ò sì bàjẹ́ ó lé mi ò ní ṣòro pẹ̀lú ẹnikẹ́ni lórílẹ̀‐èdè nàìjíríà o hmm. ó ní torí pé mo rin tìbútò orílẹ̀‐èdè yìí mọ̀mọ́ tó ń kákùn fẹ́ mo ní àwọn ọ̀rẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní àwọn nǹkan tí òun sì mọ̀ wípé òun ṣe tọ́ dáa jù iná ní pé kẹ́ ẹ mọ àwọn èèyàn yìí kẹ́ ẹ sì mọ nǹkan tí wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe láti tẹ́ wọn lọ́rùn ó wá tún fò síwájú ó ní àní ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè nàìjíríà tẹ́yìn náà tẹ́lẹ̀ fẹ́ darí orílẹ̀‐èdè yìí tọ́lọ́ ń bá fún yín láǹfààní rẹ̀ ẹ wá kọ́kọ́ rí i dájú wípé ẹ mọ ti ń bẹ ní odò kẹ́ ẹ tó tẹsẹ̀ bọ́ o ẹ wò ó dáadáa kẹ́ ẹ tó kan lu omi kọ́ ẹ má kan lu omi tán kẹ́ ẹ má kígbe òtútù Babangida ló sọ pé ṣé ẹ rí ìlànà tó ń lò ó ní òun mọ̀ pọ̀ yàtọ̀ sí àwọn ẹnìkan kan ẹ lè ní Maradona o kò sí nǹkan tó ń kàkó tí ò lè máa sọ ó ní ṣùgbọ́n iṣẹ́ tí ń bẹ wájú tèmi ni pé kí n sáà tiẹ̀ ṣe kí àwọn èèyàn kí wọ́n mọ ipa èyí tí èmi náà tí mo kó hmm. ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ lẹ̀ ẹ̀yin ẹ̀ mọ̀ wò bẹ́ẹ̀ bá ti ń ṣìwé tẹ́mọ̀ àyàfi àyàfi ẹyọ kan tẹ́ tí gbogbo èèyàn tẹ́ ń tẹnu mọ́ mo sì mọ̀ pé kí Nàìjíríà kó lè bá a dá náà ni o ká sì lè wà ní ìrẹ́pọ̀ ẹ rí i hmm. àkókò ń bọ̀ tẹ̀mọ̀ kan sára mọ̀ ń bẹ láyé ni o mo tó ń bẹ láyé ni o tẹ̀mọ̀ kan sára pé IBB ó ṣe nìyẹn. yes ní ìta gbangba ìwé ìròyìn the punch kó tó di pé a lọ sọ́dọ̀ ìbùkún fún kó gbé wa lọ sápá kejì lọ́hùn-ún wọ́n ní ẹnìkan tí í ṣe ìkànkògbò ògbóǹtarìgì àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ti tún ṣe ọ̀mọ̀wé wọ́n ní Ṣóyínká pé bówolú gbọ́n kọ́mọ sọ̀rọ̀ lórí ètò ìṣèjọba Tinubu hmm. bówà rẹ̀ sáwí tiẹ̀ bí Tinubu ò bá ti lo ọdún kan pé pérépéré lórí àga àléfà òun ò tí ì lè sọ bó ti ṣe sí o òun ò ní tí ì lè sọ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bó ti ṣe sí bí ò bá ti pé ọdún kan lórí àga àléfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọgbà bẹ́ẹ̀ wọ́n ní ẹni tí í ṣe tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà fún báńkì àgbà orílẹ̀-èdè yìí Emefele, ó pé tọ̀ ṣe rí ìjábọ̀ ìwádìí tí wọ́n pé àwọn ṣeun èmi ọ̀gbá o ìyún kì í ṣe tèmi tèmi kọ́ ó tún ti wá bẹ̀rẹ̀ sí ní fojú kan àwọn ẹ̀sùn tuntun tuntun míì tí wọ́n gbèǹde tako Emefiele níbẹ̀ náà níta gbangba ìwé ìròyìn The Punch àjọ tí wọ́n gbógun ti ìwà bàjẹ́ àti ìwà àjẹbánu eléyìí tó tún ní í ṣe pẹ̀lú ìṣe owó ìlú kúmọkúmọ Economic and Financial Crimes Commission EFCC wọ́n ti pé àwọn gbé ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ọ̀rọ̀ tó bá jọmọ́ ti ìgbà ìgbádùn aráàlú Umar Farouk àti àwọn èèyàn míì èèyàn míì tọ̀rọ̀ tún kàn lórí ẹ̀sùn jìbìtì owó kan tí ó fẹ́ tó bílíọ̀nù lọ́nà mẹ́ta ó dín ní ogójì thirty seven billion naira owó tí wọ́n pé wọ́n mọ̀nà tó rìn wọ́n mọ̀ bí ó lọ títí di àsìkò yìí bákan náà wọ́n ní àwọn mínísítà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa fojú winá ẹ̀sùn jìbìtì lábẹ́ ètò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ẹ̀sùn jìbìtì owó tó tó bílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún kan ó lé àádọ́ta eight hundred and fifty billion naira ènìyàn pé ìròyìn pọ̀ ńbẹ̀ àmọ́ ẹ̀ ṣe jáde òkè lọ́nà káwò kan wo méjì bàbá wa padà dé á bẹ̀rẹ̀ sí ní tuntun yanyan fún tòwúrọ̀ ní ẹlẹ́mẹ̀wọ̀n ẹ̀kú kan. àjàbalẹ̀ ọjọ́bí ọ̀rẹ́ mẹ̀kúnnù tún ti kò happy birthday. congratulations and jubilee àṣebọ́mọdé òkú àgbà ní dà ẹ̀yin ní dàkúkọ lóòótọ́ mo gbà gbogbo ọjọ́ kérésì ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá ọdọọdún ńlọjọ́ bíi gómìnà olúwaṣeyí abíọ́dún mákindé tàbá ti wá ń dáwọ́ ọ̀dùnnú pé ojú wa rọ́dún kérésì bẹ́ẹ̀ la tún gbóhùn ọpẹ́ sókè fún olúwa ọlọ́run elédùmarè lórí ìgbésí ayé olóríire his excellency engineer olúwaṣeyí abíọ́dún mákindé àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ nigeria labour congress ọ̀yọ́ state council pẹ̀lú àjọṣepọ̀ trade union congress ló wá ránṣẹ́ ìkíni kú oríire sí gómìnà olúwaṣeyí wọ́n ní bẹ́ẹ̀ ṣe ṣọdún ọdún ní kẹtúṣẹ́ mi nínú àlàáfíà òun ìdẹ̀ra o ọ̀dọ́dún làárọ̀ rógbó ọ̀dọ́dún làárọ̀ hùsà ọ̀dọ́dún làárọ̀ ọmọ òbí lórí àtẹ kójú yín ó tún rọ́dún rẹpẹtẹ happy birthday your excellency many happy returns of the day olùkéde comrade Kayode Martins chairman Nigeria Labour Congress Oyo State Council àti comrade Bọ̀sùn Ọlábíyí Àgòrò chairman Trade Union Congress Oyo State Council lórúkọ àgbáríjọpọ̀ ẹgbẹ́ méjèèjì. gbogbo èèyàn ẹ wá gbọ́ lọ́dún yìí èmi nìre dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó jẹ́ kí a rí òpin ọdún ìjà ìdí nìyí tìjọ sanctuary of christ evangelical church gbé ìsọjí ọlọ́dọọdún ìkàlẹ̀ tí a pe àkórí rẹ̀ ní agbára bíi ti ìgbàanì yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún tá a wà yìí ní agogo márùn-ún ìrọ̀lẹ́ tí ìṣòro ìṣípòpadà yóò bẹ̀rẹ̀ ní agogo mẹ́sàn-án alẹ́ wọnú ọdún sanctuary of christ evangelical church tó wà ní eleven ọlábìyí agoro street sẹ́mibíọ́ bus stop ládojúkọ cac grammar school adéṣọlá ìbàdàn àwọn ìr ìránṣẹ́ ọlọ́run tí yóò máa fi àdúrà tú ìdèjà èdè náà ni apostle sunday popoola prophet ea adetuberu evangelist joel ajibola evangelist pọ̀jù johnson olùgbàlejò àgbà pastor professor gbadé òjò àtìyàwó wọn pastor dr ronke òjò àwọn ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí bíi evangelist dr fúnmi Aragbaye. lady evangelist wunmi babalọla sanctuary voices àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò wà kálẹ̀ láti fi orin ẹ̀mí bọ̀ wá wá kó wá gbàgbára bíi ti ìgbàanì jésù ń dúró dè ọ́ ọ̀pọ̀ ló fẹ́ rà tàbí ta dúkìá ilẹ̀ àtìlé ṣùgbọ́n tí o mọ iléeṣẹ́ àtọ̀lọ́ tó ṣe é gbára lé wọn láyọ̀ láti sọ fún ọ nípa iléeṣẹ́ Shrema Properties tó o bá ṣe tẹ́tọ̀ fẹ́ ra ilé àbílé tí ò ní wàhálà kankan nú ìwọ́sà ti sọ bọ́ ọ bá ṣe ń fẹ́ bó ṣe kọ́lápọ̀ ìṣọ̀lá lérí àdìgún aerodrums alálùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dúkìá ilé àbílẹ̀ tó bára lọ́wọ́ Shrema Properties yóò fi ọlọ́kàn balẹ̀ ọ̀ sì bọ́ sọ́wọ́ alágbèédá bọ́ ọ bá sì nílé ńlá ẹ́stéètì tàbí pílàsà tó ṣẹ̀kọ́ tán tó fẹ́ wọn jàmá tó bá gbé fún wọn. ọgbà bẹ́ẹ̀ ni wọ́n láwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ tọrọ bàdìkábàní kọ́lé pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ayé òde òní. iléeṣẹ́ sẹ́mà properties gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba wọ́n ìsun portfolio abilọ́kíá kà sí wọn ní road one house seven gym house of general gas àkóbọ̀ ìbàdàn tàbí kò pin zero eight zero six five seven four four four five five àti zero eight zero three four two seven four five two three Shrema Properties ìjólóòótọ́ àtọmọlúàbí. gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore. ó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀ pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde. supade sirọ tó ń da agbára padà ságọ̀ ara. ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa alfa ìyẹn kún fún èròjà aṣaralóore. ságọ̀ ara wa nílò ní gbogbo gbà. kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lò ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ilẹ̀ nafdac lù ló ń tẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ẹni tí í ṣe igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP lẹ́kùn gúúsù ambassadọ Taofik Ọládẹ̀jọ Arápájà ó ti dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé fún ti ayẹyẹ ọjọ́bí ọdún kẹrìndínlọ́gọ́ta fifty six years tó tún kò lónìí òde yìí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde láti pàṣẹ àmúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fétò ìròyìn àti kéde ọ̀gbẹ́ni bámitálẹ̀ ibrahim ambassadọ̀ taofik ọládẹ̀jọ arápájà ó ń sọ di mímọ̀ wípé ọjọ́ọ̀bí gómìnà onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé ó ṣe kòńgẹ́ ayẹyẹ ọjọ́ọ̀bí jésù kristi ìdí nìyí tó fi yẹ kí gbogbo èèyàn kí wọ́n ṣàjọyọ̀ pẹ̀lú gómìnà ṣèyí mákindé síwájú sí i ambassadọ̀ taofik ọládẹ̀jọ arápájà lórúkọ gbogbo mọ̀lẹ́bí wọn àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú pdp lẹ́kùn gúúsù ó ń fi tọkàntọkàn fẹ̀mí ìmoore hàn sí ọlọ́run ọba lórí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tí tún ṣe igbákejì alága àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí àní-àní o ọmọlúàbí èèyàn gbáà ò ní gómìnà Ṣèyí Mákindé ṣe àpẹẹrẹ ti fojú hàn nínú ìlànà ìṣèjọba rẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ látìgbà tó ti gorí àlééfà ètò ìṣàkóso yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ ambassadọ Taofeek Ọládẹ̀jọ Arápájà ó ń gbàládùra kọ́lọ́run ọba aláàánú kó dákun kó fún onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lẹ́mìí gígùn àtàláfíà tó ń ti ìfọ̀kànbalẹ̀ tó péye pẹ̀lú akitiyan rẹ̀ láti gbépínlẹ̀ ọ̀yọ́ débi gíga lẹ́yìn náà ambassadọ̀ Taofeek Ọládẹ̀jọ Arápájà ó ń kí gbogbo ọmọlẹ́yìn Kristi yíká orílẹ̀-èdè Nàìjíríà fún ti pọ̀pọ̀ṣìnṣìn ọdún bẹ́ẹ̀ ló ń rọ̀ wọ́n láti ṣàfihàn ẹ̀mí ìfẹ́ àti ìgbara ẹni mọ́ra eléyìí tí ìgbé ayé Jésù Kristi tó ń kọ́ gbogbo èèyàn bákan náà káwọn èèyàn ní ẹ̀mí ìfifúnni láàrin àwọn tó kù díẹ̀ káàtó fún ká sì má káàárẹ̀ orílẹ̀-èdè nàìjíríà yóò dára o ká sì tún fi àsìkò yìí ṣètò àkànṣe àdúrà fáwọn adarí wa kí wọ́n lè bá a ṣe gbogbo nǹkan tí wọ́n jẹ̀jẹ̀ fún wa o kígbe ayé kó lè bá a rọrùn fún gbogbo èèyàn lórílẹ̀‐èdè nàìjíríà. And Jesus came and spake unto them, All power is given unto me in heaven and in earth. Yes, this is the name that is above all other name, Jesus. Join the International Gospel Evangelistic Ministries IGEM 2023 Covenant Meeting as the power and the presence of the Holy Spirit will be unleashed. Virtue will go out, His word will save, the fountain of our problem will dry up, and joy ensue. The mysteries about the end time will be revealed at Idem City, Ifeolu, beside the airport quarters, Alakia, Ibadan, on Thursday 28th to Sunday 31st December 2023, 4 p.m. prompt. Ministering Prophet Timothy Ojotisha with the theme Jesus is Lord. Philippians 2 9. You can join on www.igemcity.org, facebook.com slash igemcity, on YouTube at GVB Hell, TikTok at Orifice of God, and zeno.fm slash Timothy Ojotisha. Jesus Christ is Lord. o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbé dé o. ẹ wá bá wa ra o. <laughs> ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kó lọ sínú ilé ara wọn bọ́dún bá ti ń parí lọ. ìpinnu dáadáa ni kẹ́yìn náà ra lẹ̀ kọ́lé ní rọ̀rùn lọ́dún tuntun. ìdí abájọ nìyẹn tí gbogbo olóríire ṣe ń rọ kẹ̀tíkẹ̀tí wá sílé iṣẹ́ tí pọ́ǹpì concept onílẹ̀ ìfọkànbalẹ̀. lásìkò yìí ilẹ̀ plọ̀tì kan tẹ́ bára mọ́níyà phase one ìlàjì àtẹlẹ́ ìtò wà lágùn nine hundred thousand naira péré ni ti mọ́níyà phase two là ń tà ní one million naira. ilẹ̀ plọ̀tì kan tẹ́ bára ẹ ti láǹfààní láti gba àpò méjì lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni ó bá tó ṣàtọ̀nà yín dọ̀dọ̀ wà léṣe tí pọ́ńpì concept ó gbàrà ìsìn àpò kan lọ́fẹ̀ẹ́ promo yìí ti bẹ̀rẹ̀ láti monday december four títí wọ friday january five ọdún tuntun ẹ tètè má bọ̀ lọ́fíìsì tí pọ́ńpì concept ó wà nọ́mbà twelve àrẹ tẹ̀lé street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifù zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa ṣe má ṣe nìyẹn. T-Pompey Concepts developer that cares. ọba yẹsùfù olóyèdè àṣàgbénlé àṣàníkẹ́ nígbà náà la la la ni wọ́n ṣẹ̀lù láàfin ọba ó pọ́gbọ̀n ọdún gbáko tí ọba yẹsùfù olóyèdè àságbénlé àsáníkẹ́ wọ́ká alẹ̀ lọ ọba olóyèdè àsáníkẹ́ apàṣẹ ọba tí wí kónkó lójú asebi olóyèdè àsáníkẹ́ ọba tó gbégbá oyin ọba ẹlẹ́ẹ̀kẹtàdínlógójì tó forí sọlẹ̀ sídìí aró ń ọba tó goróyè lọ́jọ́ kẹrin oṣù kejì ọdún 1983 ọba tó síwọ́sẹ́ lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún 1993 olóyè àsáníkẹ́ tó fi ọgbọ́n orí tòlú ògbóǹtagì ọba àbàdàn tó fi olóyè mọ̀súdàbíọ́lá jẹ bá sọ̀rún lẹ̀ ìbàdàn ìrántí ńlá gbàlè yìí gbáko tí bàbá rẹ̀ wàlẹ̀ àṣà ọba tó gbé ní etí yẹrí kárí darí ìlú ọba yẹsùfù olóyèdè àṣà gbélé àṣànìkẹ́ ọmọ ayáwó ológun agbóruru níwájú ológun ọmọ àṣàbárí wọn kì í kọjá ọmọ bó kẹ́mi ní kẹ́kẹ́ máa dẹ́gbẹ̀jọ ọkọ kíkẹ́ta ìkẹ́ máa dẹ́gbẹ̀rìndínlógún lọ́mọ yahoo fi dọ́gba ọkọ olùbàdàn àṣànìkẹ́ délé ládọjà akọ̀wé ìjọba àbílẹ̀ ìbàdàn north títún ṣe olórí ìjọba àbílẹ̀ onídàgbàsókè ìrẹ́pọ̀dùn ìrẹ́pọ̀dùn LCDA tó wà ní ìjókòdó nílùú Ìbàdàn lórúkọ adarí lẹ́ka ètò òṣèlú àwọn ládéládé àwọn aṣáájú ẹ̀sìn àwọn ìgbìmọ̀ àtàwọn òṣìṣẹ́ tó ń ti gbogbo èèyàn rẹ́pọ̀dùn LCDA wọ́n ti dá ọkàn ọpẹ́ wọn pọ̀ wọ́n ń dáwọ́ dùnú pẹ̀lú gómìnà tó ń ṣiṣẹ́ takuntakun nípínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé fún ti ayẹyẹ ọjọ́òbí rẹ̀ ọdún kẹrìndínlọ́gọ́ta fifty six years tó tún kò lónìí òde yìí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá ọdún twenty twenty three tá a wà yìí àwọn èèyàn ọ̀hún wọn ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run eléyìí tó fi ọmọlúàbí aláfojúsùn ẹ̀dá elétí gbàròyé bíi gómìnà onímọ̀ẹ̀rọ ṣèyí mákindé jíǹkí ìpínlẹ̀ ọ̀yọ́ ẹni tó ṣetán láti sọ ìpínlẹ̀ ọ̀yọ́ dọ̀tun lẹ́ka gbogbo wọn wá ń gbaládùra kọlọ́run ọba nínú àánú rẹ̀ kó jẹ́ kí gómìnà onímọ̀ẹ̀rọ ṣèyí mákindé kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè ìdẹ̀ra ọ̀rẹ́bù délé ládọjà akọ̀wé ìjọba àbílẹ̀ ìbàdàn north títún ṣe olórí ìjọba àbílẹ̀ onídàgbàsókè ìrẹ́pọ̀dùn ìrẹ́pọ̀dùn LCDA òun ló buwọ́lu àtẹ̀jáde yìí. ó dé o rẹmi yóò ṣe ní ìtúngbẹ dọdẹ o òde o ọ̀nàrẹ́bù tọ́kàdù tún gbé dóde o. oh yes ó tún ti ṣẹlẹ̀ ní ìdó ìbàràpá east federal constituency pẹ̀lú bí ọ̀nàrẹ́bù ẹnjìnìà adérẹ̀mí òsínì yóò ṣe máa ṣe àràgbá yamuyamu ètò ìrónilágbára mega empowerment àti ìfilálẹ̀ àwọn olùrànlọ́wọ́ pàtàkì special assistant ní ọjọ́ ìṣẹ́gun tuesday twenty sixth december twenty twenty three ní ètò ọ̀hún yóò wáyé ní community primary school ìdí ìgbàrò lójú ọ̀nà ológun ẹrú sí ìdó lópòpónà èrúwà ń bàdàn bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀ àwọn kọbítí kọbítí kọbítí kọbítí ẹ̀bùn làwọn aráàlú tó dìbò yẹn ni eré ọmọ gbé lọ lé táwọn kan sì tún máa gba ipò tí ọmọ dẹ́rìn pẹ̀kẹ́ wọn lọ́jọ́ náà àǹtí ọ̀bádókò bá bẹ nìkan rí ní olóko bàbá òun lọ́pọ̀ ju o ẹ̀yin èèyàn kú ìdìbò ìdó àti ìbàràpá east federal constituency ẹ máa bọ̀ lógúnlógún lágbàlagbà ẹ wá fojú wò ra ayọ̀ àkàrà wò ń pa ló progress. progress gbogbo kọ́lékọ́lé àtàgbàlékọ́ ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ bá ń fetí sí. torí pàlàyé inú rẹ̀ níṣẹ́ lọ́dà bíi abc. pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. òrùlé jẹ̀rá àdì tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá àdì. bóòrùn aṣojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀‐èdè nàìjíríà fún iléeṣẹ́ tó ń ṣe gerard roofing system tó jẹ́ stone coated látòrílẹ̀‐èdè new zealand tó wá pẹ̀lú warranty àdọ́ta ọdún gbáko lọ́sẹ̀ nílò láti dààmú lọ sílùú èkó mọ́ àwọn kọ́lékọ́lé àtàgbálẹ́kọ́ tí wọ́n mọ yìí ń dáradára ni wọ́n mú di truck wọlé sí laola mega top concept limited adex road orogun express òpópónà márosẹ̀ ọjọ́ nílùú ìbàdàn ni wọ́n kalẹ̀ sí zero eight one eight five four eight one one one three iṣẹ́ ọ̀run tó máa ń kún fún ìyanu ọlọ́dọọdún yẹn nínú ìjọ CSC Eagle Sings Assembly àkórí ìtọ́dún yìí Jesus of Nazareth. Jésù ti Násárẹ́tì ti Násárẹ́tì ó ti ràn mí lọ́wọ́ ti Násárẹ́tì o. Jésù ti Násárẹ́tì yóò tún ṣiṣẹ́ agbára nípasẹ̀ pé kó lò fún ìgbẹ́ nídìí onímọ̀jìmọ̀ lórí pásítọ̀ Joseph akẹ́kọ̀ọ́. ìlera lọ̀rọ̀ lóòótọ́ tí a bá sọ̀rọ̀ nípa òògùn ìdákọ́lẹ̀ àti onírúurú àìsàn tó farapẹ́ jẹ̀díjẹ̀dí fapsu bitters ní gbogbo ènìyàn yàn láàyò bẹ́ẹ̀ kò ní ọtí nínú rárá egbògi pọ́nbélé lafiṣẹ́ àjọ nafdac ìlú tẹ̀ gbà fapsu bitters sold in major supermarkets and pharmacies in Ibadan and outside Ibadan. We can as well ship round the world. Ìwọ náà jẹ́ máa wòra rẹ̀ nírun. Lọ́rọ̀ Fapsu Bitters lónìí kí ó bá fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara rẹ̀ dànù. For more inquiry, you can call zero seven zero six four eight eight seven five seven zero or zero seven zero four zero zero zero four one nine nine. Fapsu Bitters, every man companion. Live long stay strong. ajá balẹ̀. àjábalẹ̀ ìròyìn fún ti ọdún kérésìmesì ti ń bẹ níta ẹ má gbàgbé wa sórí ìkàlẹ̀ ẹ̀ ti ẹ̀ràn adétí <laughs> pé ìròyìn la máa ń kà á lọ. àfi nínú àwọn hmm. ìròyìn kan tó tún ń bá kérésìmesì jáde lówùrọ̀ tí ò ní níbẹ̀ láti rí àrọwà kan tí ọba alayé pa fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti ilé-ìgbìmọ̀ asòfin àgbà pé ẹ lọ́ọ́ rèé dàárò àwọn orí adé ló ń sọ̀rọ̀ yìí wípé àkóso àwọn ìjọba àbílẹ̀ ẹgbẹ́ ilé àwọn ọba alayé lọ́wọ́ kẹ́lẹ́ bá a mọ̀ pé àwa gan mọ ìlú darí wọ́n ti pàrọwà fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà àti lẹ́gbọ̀n asòfin àgbà lórílẹ̀-èdè yìí pé kí wọ́n jókòó kí wọ́n ro àbá kan èyí tí àwọn gbé kalẹ̀ yìí pé gbogbo àwọn ìjọba àbílẹ̀ seven hundred and seventy four local governments tá a ní lórílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n dárò wọnú ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n ṣàtúnṣe sí i kí wọ́n sì gbé àkóso rẹ̀ lé àwọn ọba àlàyé lọ́wọ́ kí ó lè bàjẹ́ pé ìgbélárugẹ yóò wà fún àkóso ìjọba ìbílẹ̀ lórílẹ̀‐èdè yìí ẹni tí í ṣe igbákejì àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ ọ̀yọ́ onílé igbọ́n ti orílẹ̀ igbọ́n níjọba ìbílẹ̀ sùúrùlérè ọba Francis iná ni ó sọ eléyìí ní àkókò tí èrìjú ìjọ ti redeem Christian Church baba Enoch Adeboye ti ó wá sí ààfin wọn láti wá sí kábíyèsí forí adé pásítọ̀ Adébóyè ló lọ sí orílẹ̀ ègbọ́n níbi tí wọ́n ti lọ rí bẹ́nu fún ètò ìwàásù èyí tí wọ́n ní àwọn pe àkórí ẹ̀ ní ẹ ká lọ rí pẹja let's go fishing wọ́n ní kábíyèsí ọba Francis náà ni ó ṣe àlàyé wípé ìjọba àbílẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ti kùnà nínú ojúṣe rẹ̀ ọ̀ torí wípé kò tiẹ̀ sí ipa kankan tó kó lórí àwọn èèyàn ní ẹsẹ̀ kùkú lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bí wọ́n ti kọ sínú ìwé òfin ọdún 1999 kábíyèsí ṣàlàyé wípé àìṣedéédé ìjọba àbílẹ̀ ó ti jẹ́ kí gbogbo nǹkan dẹnu kọlẹ̀ débi pé ìṣẹ́ àti òṣì pé ó ti mú mi orí àwọn èèyàn tán ní orílẹ̀‐èdè nàìjíríà kábíyèsí sọ wípé àwọn èèyàn tó tó bíi ìdá ọgọ́rin nínú ọgọ́rùn-ún eighty percent hmm. orílẹ̀-èdè nàìjíríà iná ni wọ́n wà lábẹ́ ìṣẹ́ tí ìṣẹ́ ti mú mi orí wọn tán tó a sọ pé bá a bá fẹ́ ká ìpadà ó débẹ̀ eléyìí àfi ká ṣàtúnṣe sí ìwé òfin ti orílẹ̀-èdè wa nàìjíríà ká wá mú àwọn èèyàn tí wọ́n jẹ́ olótòótọ́ àwọn olódodo onínú funfun bíi àhàìmù bí àwọn tí ń darí ìlú ní ipò ọba àlàyé ká fi wọ́n sí orí àwọn ìjọba ìbílẹ̀ wọ̀nyí kí wọ́n tiẹ̀ darí ẹ̀ wò ná pé aláìpẹ́ dòótọ́ àbá kì í pẹ́ dòótọ́ wọn ni òjò ni èjẹ́ ká lè dà ẹjẹ́ àti ẹ̀gbá kájáyàn dánwò ká gbé kínní fún àwọn ọba àlàyé bóyá wọn ò ṣe èrè àbí wọn ò ní ṣe èrè kábíyèsí ti orílẹ̀ ègbọ́n ni ló sọ eléyìí jáde inú ìwé ìròyìn Nigerian Tribune láti mú wá. ní bó ti jẹ́ pé ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀ kérésìmesì náà ní ṣì ń lọ lọ́wọ́ nílẹ̀ nàìjíríà tí à ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ẹ̀ lónìí ní ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard tí ó jáde fún tòwúrọ̀ òní níbẹ̀ ni ẹni tí í ṣe eh, eh, ẹgbẹ́ òṣèlú eléyìí tí ṣe ti labour ni a ti sọ̀rọ̀ tí wọ́n sì ṣàlàyé bó ti jẹ́ wípé inú àwọn ò dùn àwọn ò sì faramọ́ bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì tọdún ní ní pẹ̀lú inú fìfo kò sí nǹkan kan kún o ẹ̀mí nìkan ni kó wá ń dúpẹ́ rẹ̀ ẹni tí ṣe alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú LP seventy five pé ọ̀gbẹ́ni Julius Abure ó ní ṣẹ́rí pẹ̀lú bí ó ti jẹ́ pé àwọn ọmọlẹ́yìn Kristi àti àwọn èèyàn tọ́rọ̀ kàn tí àwọn náà fẹ́ràn láti máa ṣe pọ̀pọ̀ sìsì ọdún kérésìmesì pẹ̀lú bí wọ́n ti ń ṣe ohun tí wọ́n fi ń ṣe ìsàmì ọjọ́ bíi Jésù Kristi wọ́n ní tẹ́ ẹ bá wò lọ síwájú tẹ́ ẹ wò padà sẹ́yìn ẹ rí i pé ojú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ló le kókókókókó tí wọ́n wá ń wò kóíkóí ìdí abá ni pé kò sóúnjẹ níkùn kò sówó lápò kò sí nǹkan kan láà kálukú kan ń ṣe aleluya àti ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run látara ẹ̀mí tó wà ní bá a bá yọ tẹ̀mí kú ó lójú nǹkan tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ dúpẹ́ lé lórí ó ní ẹ̀sìn wàá mọ̀ wò ó ó ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ ń wò yìí ń gangan ni àpẹẹrẹ orílẹ̀-èdè tí ọlọ́run ọba elédùnmarè tó dá tó wáá fi àwọn nǹkan àlùmọ́nì àlùbáríkà tí a jẹ tá yòó tá a fi mọ̀ ṣe yùn gbà nínú ilẹ̀ tó fi jíǹkì wa àmọ́ tọ̀ àwọn tẹ́lẹ̀dù àwa kó sí díẹ̀ àwọn gan àwọn ni wọn ò jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà kó mọ kí ó kọ rẹ̀ ó mọ̀ ro orúkọ tí wọ́n fún pò ní ọ̀gá àgbà nílẹ̀ adúláwọ̀ giant of africa ó ní òjòrò ó ní àwọn nǹkan tá a ní tí mọ̀ ń mú kí orúkọ ẹni kó mọ́ ni àmọ́ tọ̀ kórúkọ wọn bá a lè ròyìn àwọn èèyàn tí wọ́n kó àkóso orú orílẹ̀-èdè bẹ́ẹ̀ lé lọ nìyẹn òun kù sí lọ àwọn tí wọ́n kó àkóso orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n kó lé lọ hmm, àwọn ni ò fẹ́ jẹ́ kí ó kọ orílẹ̀-èdè nàìjíríà kóró o pé bí kì í bá wa ṣe bó ti jẹ́ ó ló ti wá di dandan gbọ̀n fún gbogbo wa báyìí àtolórí àtọmọ ẹ̀yìn láti jókòó ṣàpérò bí a ti mú kí ọ̀rọ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà àti bí ọrọ̀ orílẹ̀-èdè yìí bí yóò ti kàn kó wa ó ní ẹ̀ ti ẹ̀gbọ́n náà nígbà tó dẹnu ọjọ́ mẹ́ta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí àwọn alákòóso ẹgbẹ́ tí ń ṣèrúùlú lọ APC tí wọ́n kéde pé tọ̀ àwọn fẹ́ yọ ìdá àádọ́ta kó nínú iye tí wọ́n ń gbé ọkọ̀ tí wọ́n wá mú iléeṣẹ́ tí ń ṣe ìgbòkègbodò márùn-ún péré tí wọ́n fi kún ẹ̀ka tí ń rí sí ọ̀rọ̀ lílọ bíbọ̀ ọkọ̀ ojú irin wọ́n pé kí nìyí ò ká ẹ wá dákun bí pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì bọ́ bá lọ tán wọ́n mọ̀ sí sùkúù lóṣù kínní ọdún tí ń bọ̀ bí wọ́n bá sí i bó o ní gbogbo nǹkan yóò ṣe tẹ̀ sọ́wọ́ iwájú tí ìyà yóò ní jẹ́ àjẹ àjẹmọ́ lọ sọ́wọ́ iwájú ìròyìn ẹ̀ pọ̀ tí ń pé tọ̀ inú fìfo ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n fi ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì gàrí làwọn kan ó bu omi náà mọ̀ ń làwọn kan gédà ọkọ̀ọ̀kọ̀ ń wọlé rẹ̀ díẹ̀ tòró ti wọn ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard tó jáde fún tòórọ̀ òní ìròyìn ọ̀hún bẹ́ẹ̀ alright ọ̀rọ̀ olóòtú èyí tí wọ́n kọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune editorial rẹ̀ níbẹ̀ náà ni wọ́n ti káànú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ̀ ń sọdún owó sì ta yín lọ́wọ́ ẹ sì kú ọdún náà o. Hmm. wọ́n ní lónìí yìí ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń fò fẹ̀rẹ̀ tí wọ́n ń ṣe merry christmas merry christmas káàkiri wọ́n ní wọ́n ń ṣe láti dánú ara wọn dùn ni wọ́n ní kílọ́mẹ́rì nínú tí ń bẹ ní ìta yìí pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn olóṣèlú wọ́n sì ṣe wá bó ṣe wò wọ́n wọ́n ní ọdún kérésìmesì níbẹ̀ níta ọmọ nàìjíríà nínú ìṣesí wọn tọ́jẹ́ pé ọmọ nàìjíríà rọ́kú wọ́n ní wọ́n tún ti gbèsè wọn dé wọ́n ní ìyá ń jẹ sí àlọ́mọ̀ ọ́n jó mhm. àwọn èèyàn ń fò fèrè wọ́n ṣe merry christmas tí wọ́n sì mọ̀ pé nǹkan kan ò sí táwọn lè merry lé lórí wọ́n ní nígbà ó sì jẹ́ pé ẹni afẹ̀yìntì bí ọ̀bá yẹ̀ wíwí ní wí o àwọn èèyàn tí wọ́n jọmọ nàìjíríà tí ọmọ nàìjíríà tún gbọ́kànlé tọ́jẹ́ pé ẹni tí wọ́n gbọ́kànlé pé kọ́ba nífẹ̀ẹ́ ojú ata ló fi sẹ́nu ẹni tí wọ́n sọ pé káwọn fẹ̀yìntì báyìí lọ́jẹ́ kìkìdá ẹ̀gún láwọn tí wọ́n dìbò yàn sí orílẹ̀-èdè wa nàìjíríà ó ní àmọ́ ìgbàgbọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó dúró nínú ìgbésí ayé jésù kristi ni lẹ́ni tí ọmọ ọmọ fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ tó sì jẹ́ ìfẹ́ tó tóbi jù náà ni wọ́n ní ẹ wá wò ó ẹ wá wò ó àwọn tá a mọ̀ọ́mọ̀ kó ìgbésí ayé wa lé lọ́wọ́ ẹ wo bí wọ́n ti ṣe wá ní ṣèbálákà ṣèbóloko wọ́n ní kò wá sí ṣíṣe kò sẹ́yìnṣe wọ́n ní níwọ̀nba àgbà tí ẹ̀mí bá wà a ó mọ̀ sọ pé ìrètí ó sì ń bẹ̀ náà ni wọ́n ní ṣùgbọ́n o yàtọ̀ sí nǹkan táwa ń gbọ́ láti ọ̀dọ̀ báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà Central Bank of Nigeria tí wọ́n sọ̀rọ̀ jáde wípé owó ìtọ́jẹ́ cash three point four trillion pé ó ti wà tí wọ́n ti rò ó bọ́ sí ìta ẹni tó gbẹnusọ fún wọn òun náà ni Hakama Sidi Ali tó jẹ́ adarí kan lẹ́ka ìbá aráàlú sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta ní ọjọ́ àlárúbà december thirteen ọ̀rọ̀ rẹ̀ ni pé ó ní owó táwọn ń bù sí circulation táwọn ń fọ́ndà sí ìgboro ìlú ó ló ti gbẹnu òkè ó ní ti kúrò láti one trillion naira ní February twenty twenty three ó ní báyìí ó ti di three point four trillion ní nǹkan bíi December eleven làwọn ti kó bọ́ síta owó ọ̀hún àdá o hmm. ní ti olóòtú ìwé ìròyìn ti ń béèrè inú o wọ́n lélẹ́yìn ó sọ pé owó ń bẹ níta lóòótọ́ tí wọn ò bá gbé owó síta wọn ò ní sọ bẹ́ẹ̀ torí pé hmm. ipò tí wọ́n wà kò yẹ kí wọ́n máa tan aráàlú jẹ wọ́n ní àmọ́ nígbà tá a wà rí owó yìí sáwọn èèyàn ti kó owó pamọ́ wọ́n mú owó sígbèkùn ní kápẹ́ lẹ́yìn ni àbí owó sẹ́wọ̀n lọ́dọ̀ àwọn èèyàn kan wọ́n ní bí nǹkan ṣe wá rí ní ìta báyìí tí àwọn èèyàn ti de owó mọ́lẹ̀ tí àmọ́ ìdí rẹ̀ tí wọ́n fi jẹ́ kí owó wọn mú so wọn ò jẹ́ kí owó ọmọ rìn káàkiri kọ́mọ yẹn fanda dé àpò ọmọ orílẹ̀ lónìí yìí síbẹ̀síbẹ̀ tó ń ti ọ̀rọ̀ tó jáde láti báńkì àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ọ̀wọ́n gógó owó ó sì tó ń tẹ̀ síwájú ní o owó tá ọmọ nàìjíríà lọ́wọ́ ẹ̀ wá rí nǹkan báyìí bí ẹ̀wọ̀ ẹni tá a fẹ̀yìntì ẹ̀wọ̀ bí ti ṣe ń ṣe ẹni wọ́n ní àwọn kí gbogbo ọmọ nàìjíríà o pé ẹ kú merry christmas èyí tẹ́ ń ṣe o àmọ́ pẹ́ ń dànù ara yín dùn ni àwa wò pé a nírètí pé ọdún tuntun ti ń kẹlẹ̀kùn yìí yóò bá wa nínú ayọ̀ àti pé kérésìmesì míì tí ó wáyé kò ní í bí eléyìí o ọ̀rọ̀ olóòtú nù látinú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. ẹni tí í ṣe ààrẹ ilégbèmọ̀ aṣojúṣòfin ilẹ̀ nàìjíríà náà sọ̀rọ̀ òun náà tún sọ̀rọ̀ àmọ̀ràn tó tún jọ ti ìfinilọ́kànbalẹ̀ fún àwọn ọmọ orílẹ̀ nàìjíríà Àpábíò ní òun ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o pé ẹ̀yin ẹ ṣáà kú àfaradà ẹ sì mọ́ faradà ń so kẹ́ ẹ sì mọ́ ní ìgbàgbọ́ àtìrètí wípé láìpẹ́ láì jìnnà ìgbà tó lè ń bọ̀ wá dẹ̀rọ̀ hmm, Àpábíò sọ̀rọ̀ ilẹ̀kùn o gẹ́gẹ́ bó ti wí ó ní ẹ wo bí o Jésù gan kọ́ wa ní ìfaradà Jésù kọ́ wa o ó kọ́ wa bá àti mọ́ lámùmọ́ra ìfaradà àti ìrètí ọjọ́ ọ̀la tó dáa àpábíò ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ wo àwọn èèyàn tí ẹ kó sí ipò òṣèlú nílẹ̀ nàìjíríà láwọn alákòóso ní orílẹ̀-èdè yìí gbogbo wọn pátá náà ni ó ń sapá lójoojúmọ́ láti lè rí dájú wípé a ní orílẹ̀-èdè tó dáa àti ọjọ́ iwájú tó nítumọ̀ ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì àti olùbádámọ̀ràn sí ààrẹ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin yìí Ezeme Oyibo oníjábọ̀ ọ̀rọ̀ látẹnu ọ̀gá rẹ̀ báwọn ń pé ẹ wo fèrè tí mò ń fọn yìí ń tí wọ́n fọn sí mi lẹ́nu ni o ìdí sínú tí mo fi ń jábọ̀ ẹ̀ wọ́n ní ọ̀gá ní ká sọ fún yín pé ìfẹ́ eléyìí tí Jésù tí ó lò nígbà ayé rẹ̀ tí ó fi wá jẹ́ àpẹẹrẹ tí a fi ń ṣe kérésìmesì wàyí náà ni kí ẹ jẹ́ kí kó wá wa ó lò ó ẹ jẹ́ lo ìfẹ́ torí pé ìfẹ́ náà lọ́lọ́run bá Jésù ńlọ ṣe ìfẹ́ náà ni Jésù ló gbogbo ayé ṣe bákan náà ńlọ tún pé ẹ ní sùúrù fún bọ́lá tìǹbù tí í ṣe ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà torí pò ní ìgbàgbọ́ nínú ààrẹ ọ̀hún wípé yóò ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹni mú ẹyẹ lọ tí ó fún ọwọ́ mọ̀ tí ń pé ṣókùn ní àbáàyè ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ tọ́ bíi skoda ẹ̀jẹ̀ ó lawọ́ rẹ̀ kẹrin ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ yín tẹ́ tí ìmọ̀ mọ ìpinnu àti èròǹgbà ààrẹ Tinubu fún yín fún orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ tẹ́ kàn ń pé ó ṣe àwọn kan ń pè ó ṣe dáa ẹ̀yin ṣe bákan bákan tẹ́ ń pé kò ó sábà lẹ̀ kó tó di wípò ó lè ṣe yọ ọkọ̀ tó gbogbo ń tọ́ ọ̀nà tí ó gùn kó tó di pò náà gùn létí pé náà bẹ̀rẹ̀ tèmi báyìí ẹnìkan tí ọkàn mọ sọ̀rọ̀ sá bí ìgbà tí ò kọ́kọ́ yẹ̀ wò nínú orí rẹ̀ sónítumọ̀ àbí ò nítumọ̀ hmm. hmm. àpábí ó sọ̀rọ̀ ilẹ̀kùn o ó wáá fi ọ̀rọ̀ rẹ̀ parí wípé ó ń kí gbogbo onígbàgbọ́ ní tìbútòrò gbogbo àgbáláyé àti gbogbo èèyàn tí àwọn náà bá mọ́ dáwọ́ ọ̀dùnnú lásìkò tí ọdún kọ́dún tó bá ti wọlé dé bá wọn láàyè pé tọ̀ ẹ kú pọ̀pọ̀ ọdún kérésìmesì ìyún nìkan kọ́ ṣẹ́rí ìkànnà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà Jonathan Goodluck Ebele òun náà pé mo darapọ̀ mọ́ gbogbo ẹ̀yin ẹlẹ́sìn kìrìsìtẹ́nì nílẹ̀ nàìjíríà o àti gbogbo àgbáláyé láti ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì ó rọ̀ wọ́n ó ní ẹ ìfẹ́ àlàáfíà ìṣọ̀kan àti mímọ̀ ṣe ìfaraẹnijìn láti lè mú kí orílẹ̀-èdè ẹni kó lè dáa Jonathan sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tó fi léde lánàá ó ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní ìfawọ́pọ̀ báyìí bíi kan ńlá fi lè tún orílẹ̀-èdè nàìjíríà kọ́ tí ó sì dàgbà sókè kúrò nínú iṣẹ́ òun òṣì tí ńlá kọjá yìí ẹ wá mọ́ gbàgbé ìmọ̀ ní ìfọkànsìn àti ìmọ̀ ní àmúmọ́ra náà ó ṣe kókó o ká sì jọ fọwọ́sowọ́pọ̀ papọ̀ ká jọ gbé orílẹ̀-èdè lárugẹ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kí wọ́n lọ rèé wo inú bíbélì ọ̀rọ̀ ọlọ́run kí wọ́n wo bí Jésù bó ti lo ìgbésí ayé ẹ̀ bẹ́ẹ̀ gan gẹ́lẹ́ ni kí gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà kí wọ́n lò gbésí ayé wọn o kí ó lè bá a dùn kó lè bá a dá Jonathan sọ bẹ́ẹ̀ ilẹ̀ náà kún fọ́fọ́ ẹ máa lọ ìwé kẹsàn ìwé ìròyìn Vanguard tó fún ti òwúrọ̀. àjàbalẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ mi mo ti ń lọlé ara ìyàwó mi ò yá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. <laughs> àtàmátàsé ó ti tún gbá bọ́ọ̀lù sáwọn àbí. ọ̀rẹ́ kò mà rí bẹ́ẹ̀ ìyàwó mi ti lọ ṣàyẹ̀wò tó fi hàn wípé ó ní àrùn ibà. a jẹ́ pé àrùn ibà ṣì ń dà yín láàmú. ó dàbí ẹni wípé o tí ì gbọ́ nípa ọ̀rẹ́ mi àtàtà. ọ̀wù ọ̀rẹ́ wo ló tún máa ní tí a kò mọ̀ nípa rẹ̀. ha ẹ̀yin ọ̀rẹ́ eléyìí tún jù yín lọ orúkọ ọ̀rẹ́ mi akíkanjú adùnbárìn ni Zoxyn. mo gbọ́dọ̀ mọ ọ̀rẹ́ yìí dáadáa. <laughs> kò sí wàhálà Zoxyn ni oògùn ibà tó dáa pẹ̀lú èròjà tẹ̀mítà àti lumifantrin bí ọ̀rẹ́ mi Zoxyn bá kọlu àrùn ibà lára ẹ á gbà kúrò níbi mi ò rí ọ̀rẹ́ tó dáa ju zoxyn mi lọ. arákùnrin ìyẹn ni wípé o mọ̀ nípa eléyìí tó o fi tó wa létí. kò burú nísìnyí tí mo ti mọ̀ ẹ jẹ́ kí n sáré lọ bá ìyàwó mi ra zoxyn. ẹ kún. iléeṣẹ́ bond chemical industries limited tó ń ṣe bọ́nàbè fún àwọn ọmọ ọwọ́ ló ń ṣe zoxyn akíkanjú ọkọ ibà. ó wà ní ilé ìtajà oògùn tó wà ní agbègbè rẹ. tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta tó o ti ń lo zoxyn yára lọ rí dókítà ọlọ́jọ́ ibi kò bá èèyàn ó kú oríire congratulations ẹ kú oríire gómìnà onínúure ọlọ́kànire àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí gómìnà onímọ̀ẹ̀rọ ṣèyí mákindé gbogbo òṣìṣẹ́ fẹ̀yìntì association of nigerian cooperative exporters tá a mọ̀ sí ansẹ̀ ló ń kí yín kú oríire ayẹyẹ oríkádún tọdún yìí ṣé bí ọdọọdún làárọ̀ rogbo ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ ọmọ òbí lórí àtẹ̀ ojú yín ó máa rọ́dún lágbára ọlọ́run elédùnmarè association of nigerian cooperative cooperative exporters tá a mọ̀ sí ansẹ̀ lábẹ́ alága alhaji lọ́lá gbadéyànká akọ̀wé ọ̀gbẹ́ni azeez ayọ̀délé pro ọ̀gbẹ́ni kọ́lá bello baba suliyat ló ń kí yín pé ẹ kú oríire. celebrate we wish you happy birthday ogún ìbítalè fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè kóró Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú english and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú ijmb jupep a level àti ond akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò utme rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní jupep program tìlé ẹ̀kọ́ yìí hnd to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní precious cornerstone university tó wà ní garden of victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. mo mọ̀ pálágbára ní Jésù gbogbo ènìyàn ó ti yá o. nínú ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún tọ́lọ́run nineteen thirty ẹ̀mí àwọn wòlíì ti máa ń yọ̀ǹda agbára tó tó gbare gbàbùkún gbàgbàlà ohun ìṣẹ́gun láti rìnrìn àjò ọdún tuntun fún ni àní agbára láti rékọjá power to cross over ilẹ̀ májẹ̀mú ló ti máa wáyé o ní twenty nine thirty thirty one december kájọ wá béèrè wí fún kó yọ̀ǹda agbára náà fún ni támúkọ́dún ó tuni ní gbogbo ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ bíi prophet ayo daniel tí wọ́n jẹ́ coordinator babalọlá camp ìkejì arákejì pẹ̀lú bàbá wa prophet ezekiel olúbọyọ ládèjì ajínrere àgbà ìjọ apostoli ti kristi àtàwọn míì pastor so ọládélé ààrẹ ìjọ cac nílẹ̀ yàtọ̀ kòkó àwà ń bẹ̀ ń pa tẹ̀mí bẹ́ẹ̀ làwọn olórin ẹ̀mí ní babalọlá memorial international miracle camp ìkejì arákejì ní twenty nine thirty thirty one oṣù yìí jájọ pàdé ní babalọlá camp ìkejì arákejì láti wá gba agbára náà tí mú ọdún dùn jọjọ fún ni nípa jésù. jingle bells jingle jingle all the way your number one ogbonge store foodco get tori to yarn una christmas time don't come with plenty happiness join body with our gidigba deal chivita 100% juice now just 744 naira 99 kobo coca-cola pack of 12, 2,499 naira 99 kobo and we summer you with taste of christmas with hollandia evaporated milk 190 gram with just 399 naira 99 kobo pure heaven wine red grape 750 fifty mil two naira 99 kobo kò níbẹ̀ ò ìfẹ́ hàn sí àwọn ẹbí ará pẹ̀lú ẹ̀bùn hamper tó jọjú pẹ̀lú ẹgbẹ̀rún méjìlá àbọ̀. from twelve thousand five hundred naira. make you make this Christmas season a memorable one with our delicious food trays and snacks from five thousand five hundred naira. this promo runs from Wednesday thirteen go reach twentieth December terms and conditions dey o. grab your awoof goodies make the celebration dey spin and roll <laughs> kelele. Merry Christmas. ọ̀nrẹ́bù akin alábí asòfin tó ń sojú ẹkùn ìdìbò ẹgbẹ́dá àti ọ̀nà àrà nílẹ̀gbìmọ̀ aṣojú ṣòfin lóde wa nàìjíríà tó wà nílùú àbújá ó ti ṣètò ìtùnú fáwọn èèyàn ẹkùn ìdìbò rẹ̀ pẹ̀lú bó ti ṣe pín ẹ̀bùn owó àtàwọn nǹkan tẹ́nu ń jẹ fáwọn èèyàn fún ọdún kérésìmesì àti ọdún tuntun lọ́jọ́ àbámẹ́ta sátidé ó ní ìgbésẹ̀ ọ̀hún wáyé o ọ̀nrẹ́bù akin alábí ẹni táwọn èèyàn kí káàbọ̀ tìlù tìfọn ó ń gbóríyìn fáwọn èèyàn tí wọ́n fìbò gbé wọlé lẹ́ẹ̀kejì nípasẹ̀ bó ti ṣèlérí láti ṣe dáadáa ju tàtẹ̀yìnwá lọ lẹ́yìn náà ọ̀nrẹ́bù akin alábí ó ń fi ọkàn àwọn èèyàn lọ́kàn balẹ̀ wípé ó tún kù nìbọn rò àti wípé òun ti ṣe tán báyìí o láti mú dẹ̀rùn débà àwọn èèyàn ẹkùn ìdìbò òun o láì káàárẹ̀ ọkàn bíi tí olè kọ́ mọ́ lákòótán ọ̀nrẹ́bù akin alábí ó ń kí àwọn èèyàn kú ọdún ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́nìkọ̀ọ̀kan ó ṣe láyé àti láàyè ìdẹ̀ra

iléeṣẹ́ Gasland ló kí gbogbo ẹ̀yin oníbàárà wọn tẹ́ ẹ ti bá wọn dòwò pọ̀ láti bẹ̀rẹ̀ ọdún yìí wọn láwọn kì í ku ọdún kérésìmesì àtọdún tuntun láti mọ rírì ẹ̀yin oníbàárà iléeṣẹ́ Gasland ni wọ́n fi gbé àǹfààní five percent discount kalẹ̀ fún gbogbo ẹni tó bá fìlì gas níléeṣẹ́ Gasland lópin ọdún yìí ẹ mọ̀ bọ̀ láwọn iléeṣẹ́ wọn tó wà ní Olúyọ̀lé ìyànà sí ìyànà church ọlọ́run ṣògo àkànrán nihot ilé tuntun samanda ring road mọ̀lété fẹ́lẹ́lẹ̀ express àkóbọ̀ àrèmọ àpáta ìjẹ̀bú òde ilé Ifẹ̀ òṣogbo àkúrẹ́ gara garage road londo òjòǹgbòdú àtiwájú olivet college lọ́yọ̀ọ́ ìgàndò àtòkè àró nílùú èkó àbújá ìlọrin lẹ́gbẹ̀ẹ́ àlè ekima university ẹ máa bọ̀ níléeṣẹ́ gasland kájọṣepọ̀ pọ̀ sísìn ọdún kérésìmesì àtọdún tuntun pẹ̀lú five percent discount ọ̀pọ̀ ọdún là á ṣe o. ọdún ayọ̀ olóyè sódẹ̀kẹ́ kámàkùrọ̀ ilé ìyáyè gbà ẹ kú ìnáwó ẹ ṣe adúlé adé kárí orílẹ̀-èdè wo gan-an lẹ ti kó àwọn fọ́nísọ̀s wọ̀nyí wọlé. Ah. ọ̀dọ̀ johnson eré mo ti ra àwọn líbàdàn bíi ojúlówó fọ́nísọ̀ làwọn ń ta lọ́dọ̀ tiwọn èyí tá a jẹ ilẹ̀ lè ní a má tọ́ wò àmọ́ ohun tá a bá jẹ tó dùn mọ́ni ṣe ni láǹfààní kò sẹ́ni tó lè ṣí wa lẹ́nu ń bẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ gan rí pẹ̀lú Johnson A Nigeria Enterprises ilé ìtajà fọ́nísọ̀ tó ń léwájú ní Nàìjíríà àwòdàmẹ́nu àga ìjókòó àwọn lọ́lá sofas lóríṣiríṣi pẹ̀lú royal oak and marble dining sets executive office furniture lónírúurú banquet furnitures bed and dressing mirror tó fi mọ́ kitchen cabinet bẹ́ẹ̀ ṣe ń fẹ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ojúlówó imported ni furniture lọ́dọ̀ Nigeria Enterprises ní shop number AA eighteen eleven railway shopping line by Alalubasa junction Iyagoku railway crossing Ibadan telephone zero eight zero two three zero three zero five five zero tàbí zero seven zero six two two five two six four nine Johnson A Nigeria Enterprises ilé ẹrù fáwọn imported furnitures tó kọjá bẹ́ẹ̀. Prince Ọláìdé Akínrẹ̀mí Jagaban ó ti darapọ̀ mọ́ gbogbo Kristẹni yíká ìjọba ìbílẹ̀ Ìbàdàn North láti dáwọ́ ọ̀dùnnú ọjọ́ òbí pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé prince ọláìdé akínrẹ̀mí jagaban ó ń kí gbogbo kristẹni yíká ìjọba àbílẹ̀ ìbàdàn north kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì bẹ́ẹ̀ ló tún fìdùnnú àtayọ̀ rẹ̀ hàn fún ti ọjọ́ bíi gómìnà onímọ̀ ṣèyí mákindé lónìí òde yìí ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2023 tá wà yìí tí gómìnà onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé tó pé ọdún mẹ́rìndínlọ́gọ́ta lókè 56 years nínú àtẹ̀jáde ilé ìtì prince ọláìdé akínrẹ̀mí jagaban tó buwọ́lù fúnra rẹ̀ ó ṣàfọ̀mọ́ ẹ̀ wípé ọdún kérésìmesì ó ṣe pàtàkì sí gbogbo kìrìsìtẹ́nì ayẹyẹ kan gbòógì tó máa ń wáyé lọ́dọọdún títí dàsìkò yìí ayẹyẹ ọjọ́ bíi Jésù Kristi eléyìí tó sì fi kọ́ wa láti ní ẹ̀mí ìfẹ́ ìfarakínra láì ní ìkùnsínú tó ń ti ẹ̀mí ìfifúnni láàrin ara wa bákan náà ká máa rántí ara wa nínú gbogbo nǹkan tá a bá ń ṣe àti lọ síwájú orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ká sì tún máa gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà níbẹ̀rẹ̀ ọdún tuntun tó ń bọ̀ yìí kí gbogbo nǹkan rere kó tètè sùn wá bọ̀ prince ọláìdé akínrẹ̀mí jagaban ó tún sọ di mímọ̀ wípé òun nígbàgbọ́ wípé ìṣàkóso gómìnà onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé yóò máa tẹ̀síwájú nínú ìfọwọ́sowọ́pọ̀ láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn aṣojú lẹ́lẹ́kajẹ̀ka lójúnà láti rí wípé ìdàgbàsókè tó lóòrìn kó tún lè bá wáyé yíká ìpínlẹ̀ ọ̀yọ́ lákòótán prince ọláìdé akínrẹ̀mí jagaban ó tọ́ka sí wípé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu tó ń ti ètò ìṣàkóso ìjọba rẹ̀ ó ti dúró digbí o láti rí wípé gbogbo èèyàn lórílẹ̀-èdè nàìjíríà láì fi tẹ̀yà tàbí tẹ̀sìn tàbí tọ̀rọ̀ òṣèlú ṣe àwọn èèyàn gbọ́dọ̀ wà nínú ìrọ̀rùn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ náà sì gbọ́dọ̀ jẹ́ alábàápín nínú àlàkalẹ̀ rere ọ̀hún o kọ́lọ́hún ọba aláàánú kó jẹ́ kí gbogbo èèyàn ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè ìdẹ̀ra Prince Ọláìdé Akínrẹ̀mí Jagaban asòfin tó ń sojú ẹkùn ìdìbò Ìbàdàn North nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin léde wa Nàìjíríà tó wà nílùú Àbújá òun ló fi àtẹ̀jáde yìí síta. Kérésìmesì dé ẹ̀fọ́ fáyọ̀ iléeṣẹ́ temitop furnitures ló ń kí gbogbo oníbàárà wa kú àmójúbà ọdún kérésìmesì tó fi mọ́ ọdún tuntun twenty twenty four gbogbo wa láṣọdún ayọ̀ gbogbo ìrajà furniture tó jẹ́ ojúlówó iléeṣẹ́ temitop furniture ni gbogbo ẹ̀ pín sí irúfẹ́ furniture àti interior decorations wo lẹ̀ ń fẹ́ bó jẹ́ tilẹ̀ yìí bó jẹ́ tòkè òkun gbogbo ẹ̀ pátá lẹ máa ríra lẹ́dínwó lákòókò ọdún kérésì títí di ìparí oṣù kínní ọdún tuntun twenty twenty four. ẹ̀yà máa bọ̀ báyìí kẹwàá irúfẹ́ bed kódà bó jẹ́ orthopedic tí ń toni lára dressing mirror complete setting dining set kitchen cabinet tó fi mọ́ office furniture lóríṣiríṣi lówó tí ò gara rárá ni o tó jẹ́ pé tẹ́ ẹ bá ti ń rajà lọ́dọ̀ wa lẹ́tù máa gba ẹ̀bùn lóríṣiríṣi fún tàkókò ọdún yìí àti imported àti local furnitures tó jẹ́ àgbàyanu ló wà ńlẹ̀ ní temitop furniture àwọn tó mọyì wúrà kì í fi temitop furniture ṣeré ẹ̀yin náà ẹ kàn sí wọn town hospital ìwó road ìbàdàn tàbí kẹ́ ẹ zero eight zero three four seven three zero five zero six ẹ sì lè pe zero eight zero two three two three seven seven three one lákòókò ọdún kérésì yìí ní tẹ́mítọ́ furniture rajà kó o tún gbẹ̀bù ọdún ilé ìwà yìí. bọ̀dá àdìsá hmm? ẹ dákun ẹ jẹun ẹni. Eh, ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kùn náà ló sì ń lé ta wá sí ìṣá. Eh, of course. ẹ of course lónìí lé. mo ní táyé lónìí lé tà ń sí. ẹ ẹ ó ṣe ohun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ eh, máa wọ bẹ́ẹ̀yàn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè London Villa Estate three hundred thousand naira péré ni wọ́n ta plọ́ọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n lòun nípìn bẹ́ẹ̀ o tí ẹ gbọ́ kínní iná. London Villa estate My name is Dr. Yinka Ayefele. Design bricks, homes and properties. Àwọn ni mo endorse o. <laughs> Àti Sofo so ti wá gbọ́ báyìí. Wàláì mo fọ́. Ẹ dẹ́kun ẹ fún mi nọ́mbà wọn. Bó tiẹ̀ ṣe plọ̀tì mẹ́ta ń bẹ̀, kémi náà lọ rà. Ọya pe Design bricks sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate, ẹ̀bùn oríire fún ọ látọwọ́ Design bricks. Alága ìjọba àbílẹ̀ Ìbàdàn North, Honourable Waheed Akànbí Adéníyì Bírọ́ àtàwọn lẹ́ẹ̀kan-lẹ́ẹ̀kan olóṣèlú àwọn lọ́balọ́ba àwọn aṣáájú ẹ̀sìn àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ Ìbàdàn North àtàwọn olùgbé níjọba ìbílẹ̀ Ìbàdàn North wọ́n ti darapọ̀ láti fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run ọba fún ti ayẹyẹ ọjọ́bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé eléyìí tó pé ọdún mẹ́rìndínlọ́gọ́ta fifty six years lónìí òde yìí tó sì tún jẹ́ ayẹyẹ ọdún Kérésìmesì wọ́n ṣàpèjúwe gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí aláfojúsùn rere elétí ìgbáròyé ẹ̀dá ẹni tó ti ṣiṣẹ́ takuntakun yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ láti rí wípé gbogbo nǹkan padà sínú ìrọ̀rùn wọ́n wá ń gbaládùn àkọlọ́hún ọba nínú àánú rẹ̀ kó jẹ́ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè ìdẹ̀ra tó ń ti ìfọkànbalẹ̀ àtàláfíà tó péye a ọdún o a ìyèdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ láyé àti láàyè ìdẹ̀ra honourable waheed akànbí adẹniyí bírọ alága ìjọba àbílẹ̀ ìbàdàn north òun ló fi àtẹ̀jáde ìkíni yìí léde. Ìbàdàn ó tún ti yá o òjò ìbùkún ti ṣetán láti rọ̀ sórí onípòjìpò èèyàn níbi àgbékalẹ̀ ètò amáyédẹrùn Blessing City Outreach Ìbàdàn 2023 ti Blessings Movement ṣàgbékalẹ̀ ètò yìí yóò máa wáyé ní Lẹ́kan Salami Stadium ó láǹfààní láti bá dókítà sọ̀rọ̀ nípa ìlera rẹ wà á lè gba oògùn yẹ ojú àti eyín rẹ wò àǹfààní iṣẹ́ abẹ náà sì sí sílẹ̀ gbogbo rẹ̀ lọ́fẹ̀ẹ́ ni o apá kejì ètò amáyédẹrùn yìí ni pínpín oríṣiríṣi oúnjẹ tí apá kẹta sì jẹ́ àdúrà májẹ̀mú àti ìyìn tí òpin àti ìbẹ̀rẹ̀ ọdún tuntun àwọn tí yóò níbi ètò yìí pásítọ̀ Tapẹ́rẹ̀ Alex pásítọ̀ Wọlé Akíndélé pásítọ̀ Olúbùsíwà Bùsáyọ̀ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn bẹ́ẹ̀ náà ni Spirit of Prophecy. ọmọ bá Ọdúnayọ̀ Adébáyọ̀ Ìfẹ́ Òdògìyàn Babatunmiṣe Fáforé Táíwò àtàwọn olórin ẹ̀mí mìíràn yóò máa fi orin fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ DJ Classics àti MC King Bleach ni yóò máa fi orin àdídùn dá wa lárayá alátìlẹyìn ètò yìí ni Abíọ́dún Àrẹ̀mú ẹ pàdé wa ní sátidé ọgbọ̀njọ́ oṣù kejìlá ọdún 2023 30th December ní aago mẹ́sàn-án àárọ̀ 9am The Blessing City Outreach Ìbàdàn 2023 túraká ìrànlọ́wọ́ ti dé. àdùpẹ́ àdúpẹ́ ṣe gan-an àdúpẹ́ ṣe gan-an àdúpẹ́ ṣe o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdúpẹ́ ṣe gan-an ṣe gan-an ṣe o àmọ̀rírì oore tẹ̀ ṣe royal guard royal guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́ adúpẹ́ ṣeun àmọ́ rírì oore tẹ̀ ṣe. láti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi òwò pẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò ní paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 08098425876 Royal Guard disinfectant kill germs into ajá balẹ̀. ajá balẹ̀. akínkù kalẹ̀ ìròyìn hmm. ajá balẹ̀ láti ìkànnì fresh. yẹ́sìkẹ́. ó náà ní sì ń dé sí etí ìgbọ́ yín o àkú hmm. ọdún kérésìmesì èyí tí ń bẹ níta. ìròyìn eléyìí ìròyìn ayọ̀ náà ló jẹ́ ọ fún ọmọ bíbí èlò àkúrẹ́ àti pàápàá gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ ondo àtọmọ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ federal university of Technology ti Àkúrẹ́ FUTA wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ìpìlẹ̀ ilé ẹ̀kọ́ tí ó máa fún àwọn èèyàn ní oyè ìmọ̀ ìjìnlẹ̀ lẹ́ka ètò ìlera lọ́lẹ̀ báyìí University Teaching Hospital àti College of Medicine láti lè jẹ́ kí àwọn èèyàn tó bá wá síbẹ̀ náà wọ́n láǹfààní láti gbóye ìmọ̀ ìjìnlẹ̀ lẹ́ka ètò ìlera nígbà tó ń fi ìpìlẹ̀ yìí lélẹ̀ ńbẹ̀ kábíyèsí ọba Adéjì ti Àkúrẹ́ ọba aládé Tóyìnbó Aládé Lucy ló sọ àlàyé wípé ẹlẹ́rù ni ó gbé bí ó ti kọ́kọ́ wúwo ó ní ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ bíbí ìlú Àkúrẹ́ wọn ṣetán láti dá owó tabua láti fi ṣe ìrànlọ́wọ́ fún kíkọ́ ọgbà ilé ẹ̀kọ́ náà kábíyèsí ṣe àlàyé pé kíkọ́ ọgbà yìí yóò gbà tó bílíọ̀nù mẹ́ta náírà ní owó orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe àlàyé pé ibẹ̀ gan ni ó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bíbí ìlú Àkúrẹ́ tí Ọlọ́run ọba tí ó ṣẹ́gi ọlà fún ni wọ́n ti fi ọmọ ọkọ hàn láti lè gbé ẹrù yìí níbi tó ti wúwo gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ wọ́n ní ọmọ bíbí ìlú Àkúrẹ́ gangan wọ́n ti fi ẹ̀mí ìyọ̀ǹda hàn wípé àwọn ò rè dájú pé ibìkan ẹ̀ka kan nínú ilé ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn àwọn làwọn kọ́ parí ní ibẹ̀ láti bẹ̀ títí dé òpin nígbà tí wọ́n mọ sọ̀rọ̀ olú ti ìlú àbó ọba olúfalẹ̀ wọ́n ṣàlàyé náà wípé iṣẹ́ èyí tí wọ́n gbé kalẹ̀ yóò jẹ́ ìkan gbòógì tí òun náà yóò dára jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà tó bá fi gbéra sọ láti máa ṣe iṣẹ́ wọn kí ọba aládé tóyìnbó pé wọ́n jẹ́ kó tiẹ̀ ṣeé ṣe láti yọ̀ǹda sáré ilẹ̀ bíi ọgọ́rùn-ún méjì fún wọn mẹ́ kí wọ́n lè bá a ṣe àgbékalẹ̀ ẹ̀kọ́ iléeṣẹ́ ẹ̀kọ́ṣẹ́ ṣègùn ọ̀hún ní ìlú àkúrẹ́. Hmm. ìròyìn kan bẹ ní ojú ìwé kejì ìwé ìròyìn the punch tó jáde fún tòwúrọ̀ òní wọ́n ní àjọ tí mọ́ gbógun ti ìwà bàjẹ́ àti ìdènà ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ nílẹ̀ nàìjíríà economic and financial crimes commission efcc wọ́n ní ọwọ́ àwọn ti ba ẹnìkan eléyìí tó jẹ́ agbaṣẹ́ṣe james okwete pẹ̀lú àjọṣepọ̀ kan tí wọ́n pe ọmọkùnrin ọ̀hún ní nínú jìbìtì owó kan tí ó fẹ́ tó bílíọ̀nù lọ́nà mẹ́ta ó dín ní ogójì eléyìí tí wọ́n ṣe ní ẹ̀ka tí wọ́n rí sí ìgbáyégbádùn aráàlú àti bá àti ṣàtò àwọn ìṣẹ̀lẹ̀ tí ìmọ̀ sọ onílé di ẹni ìta àti ẹni yẹpẹrẹ àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wọ́n ní kódà wọ́n ní sẹ́mọ̀ pé ẹ̀ka òní ń bẹ lábẹ́ ẹni tó ti fìgbà kiri jẹ́ mínísítà ń bẹ Sadiya Umar Farouk ẹnìkan tí í ṣe àgbà ìkànkògbò ọ̀jẹ̀ nínú àjọ EFCC tó bá ìwé ìròyìn The Punch sọ̀rọ̀ àmọ́ tó pé ẹ mọ̀ dáa kọ́ òun o torí akànfún yín lélẹ́yìí ni ó pé ṣe gbogbo ohun tí ń bẹ lásìkò yìí àti gbé James Okoete àwọn ọ̀rọ̀ sí tí sì ń sọ ń ti fún wa ní ìlànà tá a lè tẹ̀lé láti lè jẹ́ kí ọwọ́ ó lè ba àwọn èèyàn tó kù ẹ wá gbọ́ o kì í ṣe Umar Farouk nìkan là ń ṣèwádìí ẹ̀ àtàwọn alákòóso alákòóso míì náà tó fẹ́ẹ́ tó bíi mẹ́ta táwọn náà ṣàkóso lórí ẹ̀ka míì lásìkò ètò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari àwọn bíi mẹ́ta míì náà ń bẹ ńlẹ̀ tá à ń ṣèwádìí tiwọn náà lọ tí wọ́n lọ́wọ́ nu jìbìtì kan tówó rẹ̀ tó ọgọ́rùn-ún kan ó lé àádọ́ta bílíọ̀nù náírà one hundred and fifty billion naira wọ́n ní fúndìí èyí ẹ lọ fọkàn balẹ̀ gbogbo àwọn tí ó ti mú ọrọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n jò jẹ láti ìsàlẹ̀ tí wọ́n wá rò pé àwọn ti jò jẹ gbé rárá o gbogbo ẹ̀ ni wọ́n pọ̀ torí ó ti di àwọn ọrọ̀ nàìjíríà ti di kolokolo eléyìí ta somọ́rùn ajá ni kò gbọ́dọ̀ sọnù kò sì gbọ́dọ̀ jẹ́ torí pé o kì í ṣòun lónìí ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tá a fi àwọn sọ́bẹ̀ ni nígbà tí ń sọ̀rọ̀ sọ́wọ́ iwájú wọn nínú ìwádìí tá a ṣe gan ṣe James Ekwete yẹn ó ti lọ gba àwọn owó kan nínú àwọn owó òun èyí tó fi ra àwọn ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì tá a fi ṣe gbajúmọ̀ níta èyí tó fi ra àwọn ilé ńláńláńlá àwọn ilé àwòdámi ètè ó ti fi ra àwọn mélòó ni kákà àmọ́ o gbogbo rẹ̀ pátá náà ni àjọ EFCC ni wọ́n gbẹ́sẹ̀ lé tí wọ́n bá ti ṣèwádìí tí ajé ìwà bàjẹ́ ọ̀hún tó sì símọ́ lórí yanyan wọ́n ní iléeṣẹ́ bíi mẹ́ta ó lé ní àádọ́ta ní Ekwete fi gbé àwọn owó yìí látinú àpò àsùnwọ̀n ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló fi gbé jáde fifty three companies tí ó jẹ́ tiẹ̀ gangan gangan àti àwọn àpò àsùnwọ̀n báńkì eléyìí tó fẹ́ tó bíi ọgọ́rùn-ún ó lé ogójì lé mẹ́ta one hundred and forty three bank accounts ni wọ́n pé wọ́n pín àwọn owó ọ̀hún sí ìròyìn yẹn pọ̀ àmọ́ ẹ máa bọ̀ lójú ìwé kejì ìwé ìròyìn the punch tó jáde fún tòwúrọ̀ òní ọgbà bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀sàlẹ̀ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ báńkì gómìnà báńkì àgbà nílẹ̀ yìí Godwin Emefiele ó ti sọ̀rọ̀ òun àti igbákejì àti àwọn igbákejì rẹ̀ ó ní ẹ wo bí o ó ní gbogbo iṣẹ́ tá a jẹ́ tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ń fojú ẹni ibi wò wá kì í ṣàwa la mọ̀ jẹ́ ní ọwọ́ ara wa iṣẹ́ tí a rán kọ́ ńlọ́dà bí ẹni pọ́n fẹ́ pa ikọ̀ yìí o torí pé ààrẹ Muhammadu Buhari ń ló buwọ́lu pé ká lọ ṣe àtúntẹ̀ owó orílẹ̀-èdè Nàìjíríà nígbà yẹn àwa ni wọ́n ránṣẹ́ ni wọ́n kàn ráwa ránṣẹ́ ni àwa kọ́ la dìídì ró nínú wa pa àfẹ́ ṣe bẹ́ẹ̀ kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lọ mọ̀ nínú ara wọn pé ààrẹ Muhammadu Buhari àti ẹ̀ka kan nílẹ̀ Nàìjíríà àwọn ni ààrẹ ànánu o àwọn ni buwọ́lu títúntẹ̀ owó orílẹ̀-èdè nàìjíríà tá a ṣe nígbà náà tó mú ìnira kọ̀ọ̀kan dé bá ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ẹ fi à ń pè wá ní orúkọ tí èṣe tí a nìsín àmọ́ tọ̀ ó ní nínú ìwádìí tí wọ́n ṣe tí wọ́n gbé ìjábọ̀ rẹ̀ wá bá òun Emefiele pé òun ò gba ìjábọ̀ yẹn lọ́wọ́ wọn o kì í ṣe tòun àwọn ẹ̀sùn míì tún ti wá gbéra sọ eléyìí tí wọ́n pé Emefiele ó tún dojúkọ wàyí tí ó tún jẹ́jọ́ ẹ̀ sọ́wọ́ iwájú ọ̀rọ̀ pọ̀ o ẹ mọ́ lójú ìwé kejì ìwé ìròyìn The Punch tó jáde fún ti òwúrọ̀ òní. ọ̀dà àtún tẹ̀síwájú láìpẹ́ láì jìnnà àmọ́ ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka polówó ọjà wa ní pápápá ọdúnlódé lóde là ń yọ̀. ajá balẹ̀. olóyè timothy olúkúnlé sàǹdà wọ́n ti jẹ baálẹ̀ alégóńgó àkóbọ̀ ojúrin o ìwúyè baálẹ̀ àti ìfinijoyè pẹ̀lú sísí gbọ̀ngàn alégóńgó yóò wáyé ní friday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì lọ́dún twenty twenty three twenty nine december twenty twenty three gbàgede alégóńgó community secondary school àti láàfin baálẹ̀ alégóńgó láti ṣe o alága lọ́jọ́ náà mínísítà adébáyọ̀ adélábù babankalẹ̀ olóyè bọ̀dé àmọ́ aṣíwájú ilẹ̀ ìbàdàn chief mrs florence ajimabi royal father of the day olùbàdàn ilẹ̀ ìbàdàn ọba mahu yakubu lẹ́kan balógun ẹni tó bá láti máa ṣe bọ̀ èèyàn tí kì í dágun lásì dáadáa àdúgbò bàbá tó ń sojúṣe rẹ̀ tí èéfi gbá kan bọ̀ kan nu ni olóyè timothy olúkúnlé sàǹdà tọkọ tẹbitara tọ̀rẹ́ àtàlejò mọ́ra lálégóńgó ojúrin ti létoko lápè kájọ gbárùkù tètò gbogbo ẹ̀yin ọmọ bíbí alégóńgó àkóbọ̀ ojúrin nílẹ̀ yìí àti lókè òkun a máa retí yín àjọṣe gbogbo wa ni oyè amari pẹ̀lú ẹ̀mí gígùn olùkéde organizing committee láìkì ní àtẹ̀gùn ọ̀la láti gbé ọdí òkè téńté ìlépa àti la parẹ́ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbèje àwọn gbọ̀ngàn ìkọ́ni jákèjádò àgbáyé nínú ètò ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé IT ìrọ̀rùn ló bá dé o nínú ọgbà aptec tí ẹ̀ka gbọ̀ngàn rẹ̀ ti wà nínú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí lára àwọn ṣẹ́ta ìlérí kan ni data science AI, ML, cyber security UIUX e mobile and web application development àyè wà fún ìtẹ̀kọ́ alákòókò péréte àtọlọ́jọ́ gbọ́rọ̀ olóṣù méjìdínlógún bákan náà lẹ́tún lè ṣe ìforúkọsílẹ̀ fún àwọn iṣẹ́ kọ́ọ̀sì bíi software engineering network security or multimedia lẹ́yìn tẹ́ tún lè sanwó àwọn ìwé ẹ̀rí táwọn ilé ẹ̀kọ́ fásitì tó wà ní united kingdom tàbí united arab emirates fún ètò ẹ̀kọ́ ìfìmọ̀kúmọ̀ ọlọ́dún kan láti fi gbàgbé ẹ̀rí bachelor àǹfààní ètò scholarship thirty percent tún lọ lọ́wọ́ ní center òṣogbo aptec wà ní dada estate òṣogbo o center manager tàbí kó fi àtẹ̀jíṣẹ́ sanwó sórí whatsapp number yìí oh nine one two eight four eight five eight six six tàbí kó kàn sórí àtẹ www.aptec.ng aptec òṣogbo your gateway to a brighter tomorrow ẹtúyáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o ẹrù kẹtíkẹtí ó dórí òkè àfínà mountain of fire ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú ìbàdàn nínú ìrìn àjò ninety days tí wòlíì olúborí yóò mọ fi àwọn àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfínà wà báyìí báyìí oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀ bẹ́ẹ̀ni àdúrà tìdánilẹ́kọ̀ọ́ ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ sàmì àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀. bákan náà ní iṣẹ́ ìránṣẹ́ ìrànlọ́wọ́ charity ògbẹ́yìn ẹ máa bọ̀ wá pàdé ọlọ́run alàyè nípasẹ̀ bàbá àti màmá olúborí nínú ìrìn àjò tí ó kọ́mọ fún ìyípadà sí rere. omi ìyanu àfihàn wa lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀sán àtọ́gun ọ̀pọ̀ ọlọ́run alàyè ló ń darapọ̀ one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́. bá àbárẹ́ ni bálà ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorílẹ̀ tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property bíi living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn. yìnyín yẹn sí ògo yẹ ọlọ́run fún ìfẹ́ rẹ̀ sí i. Ìbàdàn Baptist Conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ Ísírẹ́lì àti Jọ́dánì Reverend Oyekola Bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi Ìbàdàn Baptist Conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on the twenty second sí on the thirty ní oṣù kínní ọdún twenty twenty four and we will visit places where Jesus performed miracles such as River Jordan Mount of Capernaum and even as Nazareth where Jesus Christ was born fẹ́yìntẹ́fẹ́ darapọ̀ mọ́ ìrìn àjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ you fit fly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìnàjò lọ sílẹ̀ mímọ́ israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀. His Excellency Engineer Sheyi Makinde FNSE DSC, GSSRS, or your governor makes 56 the colossus of our time in governance, the very methodical one with empirical approach to governance, friend of the masses, engineer Shea Makinde makes 50 plus 6 years. Ogo ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀rẹ́ gbogbo ìlú aṣàyẹ̀wò ètò fínífíní kó tó gbé e kalẹ̀ fara ìlú ẹnjìnìà Ṣèyí Mákindé di ọmọ ọdún mẹ́rìndínlọ́gọ́ta kó dùn kó pọ̀ kó pẹ́ ògo ọlọ́run ni gómìnà Ṣèyí Mákindé ẹ kú oríire ọjọ́ ìbí We celebrate God in your life as we wish you many more years of a fulfilled life, peace, and happiness. Professor Olanike Kudirat Adeyemo, Secretary to the State Government and all members of the State Executive Council says, Happy birthday, Engineer Shea Makinde, Governor of your State, ọdọọdún làárọ̀ rogbo ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ ọmọ òbí lórí àtẹ àṣeyíṣẹ́ mi. kálùlù kálùlù kò dijó kálùlù kò dijó kápẹ́dé kódò. èrò yà wá àlùjọ yìí dùn. ó dùn. èrò yà wá ọ̀rọ̀ tó ń gbà ìyàtọ̀. ẹ wá tí ò gbà ẹ tún gbá rẹpẹtẹ. yínká ayéfẹ́lẹ́ tún dé olóhùn arin kékeré jáyé sóyè kì í lé aláǹtakùn. ó tún fojoojúmọ́ peléke sí ni rẹ́kọ̀dì tuntun lẹ́ ń bọ̀ yìí. ó fi gbogbo ara yàtọ̀ jù. consolation làkọlé ẹ̀ ayéfẹ́lẹ́ làwùdà. ọba tó ṣe tèmi tó tún ṣe tàwọn kan akókó ṣe tìyẹ dákun má bọ̀ kàn jẹ́ mọ́. ayé wa ládùn o pẹ́ bóyá ìbá gbọ́ wá dára fún wa. tẹkùn bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ dandan. ẹ ẹ ohun sínú ọ̀làǹdò rẹ̀ ń gbọ́ láàrin yẹn. ayéfẹ́lẹ́ fíjù ẹ̀ nínú rẹ́kọ̀d tuntun yìí consolation ni. àfi bí ẹni pọ́ làǹdò gangan ló ń kọrin. another track tún lè léyìí gbé sókè. ìfọlá ti di bá bí mo bá bẹ̀. bá bí mo bá bẹ̀ bá bí mo bá bẹ̀ bá bí mo bá bẹ̀ ọgbọ́n tó yàn án. àlùjọ tó ki pọ́npọ́npọ́ ó gbọ́ nàrà yọ ó ń kilẹ̀ gbègbè mi lẹ̀ tìtìrín lẹ̀ dòdò ó sẹ́lẹ̀lẹ̀ iléeṣẹ́ yínká ayéfẹ́lẹ́ records gangan ló gbé jáde aloe production international ló pin tó ń ta àwọn distributors ti ń sanwó sílẹ̀ káàkiri àgbáyé tẹ́yìn náà bá fẹ́ kó ní pálípálí ẹ má bọ̀ ní corporate office wa the music house tó wà challenge ìbàdàn ẹ tún lè pe numbers wọ̀nyí zero eight one four four six three two four seven six zero eight zero three three zero four seven one one zero tàbí zero eight zero nine seven seven six six one zero six seven ẹ tún lè stream tàbí kẹ́ ẹ download ẹ lórí àwọn platforms bíi spotify amazon music boomplay itunes apple music soundcloud youtube music deezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. latest record yìí nǹkan ayéfẹ́lẹ́ tó pe àkọlé ẹ̀ ní consolation ó ti dojú àti gbé jáde àgbọ̀ tó ń gbọ́ ní wìtìwìtì ló ń tà. ìmọ̀ tó sọ pé kí ni ayọ̀ mi wá. na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits our security dey tight with armed security personnel and the system CCTV cameras for surveillance. We get Ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit today o. Come check us out now. Academy Suit today Ososami Road, Okado and the Old Ife Road for Ibadan. Another branch dey Abeokuta for Ogun State. Taliwaya na zero zero zero zero zero eight nine nine two three zero. Academy Suit. Oga at the top. Ajá balẹ̀. ọ̀ka ìròyìn kó tó di pé a dìde. Eh, yes eh. yes yes ìròyìn kan bẹ tí eh, amẹ́nubà tí a fẹ́ mẹ́nubà tí ó ní ṣe pẹ̀lú ẹni tí ó jẹ́ mínísítà ní abẹ́ ètò ìṣèjọba ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè yìí Goodluck Ebele Jonathan Alison Maduweke ni orúkọ arábìnrin ọ̀hún máa jẹ́ ṣé ẹ gbàgbé ṣe é rántí ìròyìn tí ó kọ́ jáde ní nǹkan ọjọ́ sátidé náà ni wípé arábìnrin àdìsí maduweke ó ṣàlàyé tó sì fi àwọn àṣírí kan léde pé tọ̀ òun ní àjọṣepọ̀ kan pẹ̀lú ẹnìkan tí wọ́n ń pè ní Dauda Lawal Dare ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Zamfara lọ́wọ́lọ́wọ́ tí àjọṣepọ̀ àwọn sì gúnmọ́ tó bẹ́ẹ̀ gẹ́ tó ń fi owó kan tó tó bílíọ̀nù lọ́nà mẹ́sàn-án dọ́là nine billion dollar pamọ́ sọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àtojúlùmọ̀ bá ń fi pamọ́ lásìkò ìgbà tí iyún jẹ́ adarí báǹkì kan lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ṣùgbọ́n ó ṣeni láàánú pé dáúdà lawal kò tiẹ̀ wá gbé ìpè òun mọ́ báyìí bó ti wulẹ̀ kọ́ mọ́ ó tún ti wálẹ̀ dé àpò pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè UK pé kí wọ́n mọ fi ọ̀fín tó tó òun torí àwọn nǹkan kan ń bẹ àti nǹkan kan ń bẹ ó ní tóun fura sí ni pé ọmọkùnrin dáúdà lawal